الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تجعلوا الله عرضة لأيمانكم أن تبروا وتتقوا وتصلحوا بين الناس والله سميع عليم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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba adúpẹ́ fún ọlọ́run ọba adúpẹ́ fún ọlọ́run ọba ọba tó ní ká máa sẹ̀mí di ọjọ́ òtòní tí í ìjọ kẹwàá oṣù ramadana alápọ̀lẹ́ afọlọ́lọ́hun afibẹ́ lọ́hun afọlá ìní ikú rẹ̀ bá ní kí a rí ìbẹ̀rẹ̀ oṣù yìí kọ́lọ̀ bó ṣe wálẹ̀ tí ó rògbìn rẹ̀ láyọ̀ àtàlàáfíà gbogbo ìjọsìn tá a ṣe tá a fi rí ọlọ́ọ̀bá sí wá nínú àwọn ẹni tọ́ọ̀kà fún ọmọ àlìjánà ní oṣù alápẹ̀lẹ̀ kó tó di pé a ṣe àlàyé ní sókí nípa àwọn ááyà tí wọ́n ká fún wa yóò dá tún rárá wa létí pé ìsẹ̀mí wa lórí iye pẹ̀ ó yẹ kọ́mẹ̀dé ní ọmọ fura. bí ìgbà tó jẹ pé lánàá náà wọn sọ pé wọ́n rúṣù wọn rúṣù wọn rúṣù wọn rúṣù wọn mọ àwẹ̀ ló ti ló ti oṣù náà nù fi yẹ wá pé bá ń ń di sáyé bẹ́ẹ̀ náà là ń sáré wa ti ń lọ lórí torí pé àwa nù oṣù kan tá a ní nǹkan kan tá à ń se lójú àmọ́ fúra pọ́jọ́ ń lọ láfi mọ́ pọ́jọ́ mẹ́wàá ti lọ nísìn ìbáṣe pààsìn kankan ń tá ní tafsiri tọkọjá tí wọ́n bá ní kẹ́lómi ọ̀sán yóò sì bí lánàá àbíjẹ̀ta ni torí pé àfúrá pé ìsẹ̀mí wa ń lọ bákan náà ẹ rí i pé inú tá a sọ fún wa ní ìbẹ̀rẹ̀ ààwẹ̀ òun ni pé ìgbìyànjú mùsùlùmí nínú oṣù alápọ̀nlé lórí ìjọsìn ọyẹ kojú bó ṣe gbìyànjú lọ káwẹ̀ náà tó wá ìbéèrè tó ń kálukú bíra rẹ̀ kí ni àlékún ìjọsìn tí mo ṣe láti gba àjọ mẹ́wàá yìí bẹ̀rẹ̀ torí pé ìtọ́wọ́pọ̀ jù inú tí afurasí ni pé bẹ́yàn bá se múra ní ìbẹ̀rẹ̀ ààwẹ̀ títí tó fi tó mẹ́wàá ọ̀hún ọ̀pọ̀ ọgbà ẹni máa túmọ̀ bó ni ó sì parí yòókù nítorí di eléyìí ọjọ́ ràn yàn lórí oníkálukú wa kó bira rẹ̀ léèrè pé kí ni gan ẹni mo se lálẹ́kún inú oṣù àwẹ̀ nípa ìjọsìn ṣèjọsìn mi inú oṣù àwẹ̀ ó lé sí bí mò ń ṣe ń jọ́sìn káàrò tó dé tí mo bá kírun ọ̀ràn àyàn máa máa kí náfìlà torí pé mi kí káàrò tó dé tàbí mi kí káàrò tó dé di sí iná mi ò tún kí ẹ̀dá gbọ́dọ̀ gbéra rẹ̀ léèrè irun alẹ́ tí ṣe á sáwọn èèkú kí tẹ́lẹ̀ ààwẹ̀ dé sí mò ń kì kìí sì ṣe dandan kọjá pé mo gbọ́dọ̀ lọ kí ní mọ́síláṣí èèyàn lè dáná fílà rẹ̀ rákà mẹ́wàá ó lè dá kí nu yàrá rẹ̀ kúlúwàláwò ahad kúlúwà ọ̀zọ̀ rọ́bìn fàlẹ́kì kúlúwà ọ̀zọ̀ rọ́bìn náàsì tọ́mọ̀ náà kọ́mọ̀ kàálà kátùnká kò fi kírun rẹ̀ sẹ́mọ̀ sí lè gbogbo ilé lọ́yẹ̀ káwò ọjọ́ mẹ́wàá lọ́lọ́ yìí torí pé ọwà nù táṣe ìtaánì máa fi jẹ́yàn lérè kọ́mọ sọ fún kọ́mọ jẹ́ ọlọ́sẹ̀ ládàtò láǹfààní àti lè ṣe nìsín kọ́mọ jẹ́ ọlọ́ lára ẹlòmíì ńjọ àwẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ìgbìyànjú pípẹ́ àwọn náà ṣèjọsìn ìjọ aláwọ̀kọ́ ọjọ́ ẹlẹ́ẹ̀kejì àtìgbà náà kò sí kankan mọ́ ndóde kó dìgbà mẹ́wàá àparí bá dé wọ́n lọ lọ́lá jù nítorí délé tí mẹ́wàá àparí mú ìgbà náà máa múra sí ìjọsìn tá a lọ sọ fún wa páàdì mẹ́wàá àparí bẹ́yẹn dórí tẹ́ lónìí kọ́dà bẹ́ẹ̀ dórí tẹ́ ní ìsìn ẹ̀rẹ̀ tí wọ́n gbé lọ bẹ̀. nítorí délé a gbọ́dọ̀ mọ afura pé sáà lékún nínú iṣẹ́ ìjọsìn ẹlòmíì kì í ka alùpàánì tẹ́lẹ̀ látìgbà àwẹ̀ ti bẹ̀rẹ̀ ìjọ mẹ́wàá ló ti lọ ẹ̀mẹ́ ló lọ ka ẹ̀mẹ́ ló lọ ka ìwọ́ tó ń sì ti ń kà tẹ́lẹ̀ tí ní ìsìn tí àbẹ̀rọ̀dánà dé èwo lọ yàtọ̀ sálẹ̀kún wá ni nínú in tó ń níṣẹ́ àbí kò sálẹ̀kún inú alkùránì tó ń kàgbọ̀ ọ̀pọ̀ ká mọ̀ sí subhanallah alhamdulillah aláìlá ilẹ̀lá aláhu akubar ọlọ́kọ̀ ọ̀jọ̀ kan rántí ọlọ́run tí mú ní súnmọ́ lọ́run ọjọ́ mẹ́wàá lọ́lọ́ mélòó mo ti se ẹ̀dá gbọ́dọ̀ mọ ibira rẹ̀ léèrè kọ́mọ́bà jẹ́ kan nú àwọn ẹni tó so parí tí ó dèrè kankan ọlọ́ọ̀bá jẹ́ ajẹ́rì bákan náà ẹ̀dá gbọ́dọ̀ máa gbéra rẹ̀ léèrè pé báwo ni ìgbàgbọ́ mi tún ṣe lékún sí báwo ni ìpayọ̀ ọlọ́run ọba mi ṣe lékún torí pé ńgbà mọ̀gbà àwẹ̀ kì í ṣe pé ọlọ́run ọba ní nǹkan kan ṣe pẹ̀lú kófì fi pa mí tàbí kófì òǹgbẹ́gbẹ́ mí ńlójú ó ní gbà wẹ̀ ọlọ́run ọba ní agbáwẹ̀ ni kí máa ní ìwó lè bá a lékún kí ìpayọ̀ ọlọ́run ọba wa kó lè bá a lékún anabi sallallahu alayhi wa sallam ó ní lẹ́sà síyámú nínà ṣàrábì wàlá àtọ̀ṣì anabi sallallahu alayhi wa sallam ni ọlọ́run ọba ò ní ẹgbà rẹ̀ torí ebi àbí torí òǹgbẹ ìbọn ọlọ́run kan fẹ́ kébi ọ̀pá yín àbọ̀ ọlọ́run kan fẹ́ fò gbẹgbẹ yín abàdàn kì í ṣe torí eléhùn lọ́lọ́run ní ẹgbà rẹ̀ tọ́ba jẹ́ torí eléhùn lọ́lọ́run bá ní ẹgbà rẹ̀ ọlọ́run ọba ló fún wa ní jíjẹ àti mu tọ́ba ka kó lẹ́ẹ̀kan náà agbà rẹ̀ túláàsì náà kàn kì í ṣe eléhùn lọ́lọ́run ọba fẹ́ lò anabi sallallahu alayhi wa sallam ni inama من اللغو والرفض. ọlọ́run ọba ní kẹ́ ẹ gbà àwẹ̀ ni nítorí kẹ́ ẹ lè bá a jìnnà sí àwọn àwà tí ọ̀dà ìwà tí ọ̀yẹ ká bá lọ́wọ́ mùsùlùmí ní gbogbo ìgbà a ní ẹgbà rẹ̀ kẹ́ lè bá a fi kọ́ra kó lè bá a lápá nínú sẹ̀mí bákan náà wà ráfàdì àtọ̀rọ̀ tí ọ̀dá ìtọ́pọ̀ àwọn olùmọ́tú rọ́fàt ọ̀nà ni alkadib àti rọ́ kẹgbàwẹ̀ kẹsọ ahọ́n yín níbi rọ́ sísọ kẹsọ ahọ́n yín níbi sísọ̀rọ̀ yẹn lẹ́yìn kẹsọ ahọ́n yín níbi ìsọkúsọ gbogbo ilé lọ́fàtọ́lọ́ ọba fi ní agbáwẹ̀ nítorí délé anabi sallallahu alayhi wa sallam anabi pàkíyèsí wa sí gbogbo ilé kẹ́dọ̀ ó bá a má fèbi para rẹ̀ lásán kẹ́dọ̀ ó bà lè má jẹ́ kan nú àwọn ẹni tí ọkàn gbẹ̀ra rẹ̀ ló ń gbẹ lásán tí ò ní ní ládàá ọ̀kan nú àwọn aṣíwájú rere nú àwọn àfà ah, mujahid imaamu mujahid ń sọ báyìí pé ó ní man arada aw man ahabba an yahsuna lahu sawmuhu falyajtanib al ọ ní gbogbo ẹnikẹ́ni tí ń bá ń fẹ́ kí ààwẹ̀ rẹ̀ kọ́ bọ́ ìyẹn ni pé kọ́ gbá ààwẹ̀ tọ́ tí ó jẹ́ gbígbà wájú ọlọ́run kọ́ sọ ahọ́n rẹ̀ níbi sísọ̀rọ̀ ọ̀yàn lẹ́yìn inú ààwẹ̀ kọ́ sọ ahọ́n rẹ̀ níbi lẹ́yìn lọ́wọ́ gba ọ̀pọ̀ tí bá àwẹ̀ wá jẹ́nu tá ní fura kò sáǹfààní pé àgbà àwẹ̀ à lè sọ ahọ́n wa níbi gbogbo àwọn nǹkan wọ̀nyí ọ̀kan náà àwọn aṣíwájú rere bákan náà tí wọ́n ń pè ní alimami albaydawi ọ̀kan náà àwọn àgbà afáàní alimami albaydawi sọ pé lẹ́sàl maqsudu mina siyam nafsul ju'i wal kìí se ń tá a fẹ́ kìí se ń tíṣẹ̀ríà àti torí rẹ̀ ní agbáwẹ̀ òun náà ni kákan ebi òun gan lọ́lọ́wọ́n bá nílò àti òǹgbẹ̀hùn ó ní kìí se ń lọ́lọ́wọ́n bá nílò ó ní ṣùgbọ́n tọ́lọ̀ bá fi ní agbáwẹ̀ wà iná ma ṣùyàmú likasiri shahawat a ní wọ́n ní agbáwẹ̀ ni ká lè bá gbógun ti àwọn tọ́jẹ́fẹ́ inú wa tọ́kàn wa ń fẹ́ ọkàn wa ń fi oúnjẹ ọkàn wa ń fẹ́ mi mùsùgbọ́n lọ́wọ́ bá fẹ́ ká fi kọ́ra torí ń bò lè gba àwẹ̀ tó o sẹ́ ní tọ́jẹ́ halal gan tó o jẹ́ túmọ̀ sí pé lẹ́yìn àwẹ̀ náà o bá rí tọ́jẹ́ haram ó lè annabi sallallahu alaihi uh, uh, wasallam afáyí sọ nínú ọ̀rọ̀ annabi tó múrí mọ́ ọ́wá ní bákan náà inú tá a fẹ́ kọjẹ́ téèyàn jẹ lérè nú àwẹ̀ ọ̀nà ni wàtàtúwé annafsil amara tó fi sú lé annafsil almutma'inna afáyí bákan náà ẹ̀mí tí máa pààyàn láṣẹ láti ṣe bí ẹ̀mí tí máa pààyàn láṣẹ tí máa ṣeni lójú kòkòrò láti sẹ́lọ̀n ká tẹ̀rí rẹ̀ bá ká jagbára rẹ̀ lọ ká forí rẹ̀ bọ abẹ́ ẹ̀mí tí pani láṣẹ láti ṣe dáadáa torí pé ẹ̀mí lára ọmọdé ènìyàn jẹ́ máa oríṣi mẹ́ta làlùkùránì ròyìn ẹ̀mí lára ọmọdé ènìyàn ọlọ́ọ̀ba ọ̀sọ̀ alákọ̀ọ́kọ́ ó ní annafsul ammaratu bisu wa ma ubari'u nafsi inna nafsa la ammaratun bisu'i illa ma rahima rabbi wípé ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀mí wá ti pani láti sẹ́lọ̀n ìmọ̀ sẹni lójú kòkòrò láti sẹ́lọ̀n láti sẹ́lọ̀n kọ́dà irú ẹ̀mí bẹ́ẹ̀ yọ bá ẹ̀dá débi pé tí ọba tí ìsẹlọ irú ìsẹlọ nǹkan pàtó tó gbá mú kò ní lálàáfíà ẹ̀mí ẹlòmíì ti débẹ̀ ó ní sẹlọ nǹkan tí mo ṣe òun gan sì mọ pé ọlọ́run ọba ọ̀fẹ́ ti ní ọgbọ́ wá sí títí ṣùgbọ́n tí ọba tí ìṣe kò ní gbádùn irú ẹ̀mí òun bẹ lára ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹlẹ́ẹ̀kejì òun náà ni anafsul lawama fàlà òkùnsimu bin nafsin lawama ẹ̀mí tí nani lọ́rẹ́ ẹ̀mí tí bá ní jà ẹ̀mí tó jẹ́ pé gbogbo ìgbà tó bá ti ṣe ń tí ò da ìwọ gan padà sínú yàrá rẹ ọkàn rẹ ọmọ sọ fún ọ pé ó sì bàjẹ́ lónìí ohun tó ṣe ọ̀dà ẹ̀mí tí ọmọ bọ́ wípé irun tí wọ́n gan kì í lójú tiẹ̀ sí irun yìí ẹ̀mí tí ọmọ bọ́ wí wípé o sì máa mọ̀ ọ lọ parọ́ mọ́ lágbájá o sì máa mọ̀ ọ sọ̀rọ̀ lágbájá lẹ́yìn ìwọ gbọ́ délé ọkàn rẹ ọ̀wá ní balẹ̀ ẹ̀mí kan náà lèyìn ṣùgbọ́n ẹ̀mí ẹlẹ́ẹ̀kejì ẹ̀mí kan ní tọ́jẹ́ pé àpẹẹrẹ pé ìgbàgbọ́ ìmánì tó ń bẹ lọ́kẹ́ ẹ̀dá ní jẹ́kẹ́dọ̀ síbẹ̀ o mo rò pọ́rọ́ mi yé téèyàn bá ń sẹ́lọ̀n tọkàn rẹ̀ ń bàjẹ́ yọ sẹ́lọ̀n tẹ́yọ̀ àpàdé pé ah ìbá sì mọ̀ ẹ́ mọ́ ṣe kíní kíní yóò sì dá o mo sì gbọ́ wàásì rẹ̀ o. ẹ̀mí nǹkan ti ń bá yàn jà àpẹẹrẹ pé ìmánì tún wà lọ́kàn yàn nù bíi tálákọ̀ọ́kọ́ tálákọ̀ọ́kọ́ yóò sẹ̀ sẹ́ lọ́n kó nímọ̀ kó sẹ̀ kankan tiẹ̀ torí kó ti dẹ̀jẹ̀ kàlábàlọ́rọ́nà alákòlóbi himakanu yẹ́sìbúnà ó ti di ọkàn rẹ̀ kò sẹ̀ ní kakún kankan mọ́ ṣùgbọ́n lẹ́ẹ̀kejì ìmánì tún kú lọ́kàn tiẹ̀ ìní ọmọ abawí wípé sẹ́ńtò ṣe tọ́lọ́wọ́ bá bá bí ọ léèrè ní ọgbẹ̀ndì alkiyama kí ló wí annabi sallallahu alaihi wasallam annabi ni ìdá asarratka hasanatuka wa asa'atka sayyi'atuka fa anta mu'min òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ni gbogbo ìgbà tí iṣẹ́ rẹ tó ṣe bá máa dùn mọ́ lọ́kàn kí àdúpẹ́ fọlọ́ alhamdulilayi àjọ kítàrà alhamdulilayi mọ́kàlùkùránì lónìí alhamdulilayi mo ṣe báyìí mo ṣe sàrà mo ṣe báyìí tí bá máa dùn mọ́ ọlọ́kàn fọ́dà ó tún dúpẹ́ pé ah, ọlọ́run bá bí mi náà ṣe lónìí mo lọ tẹ̀síìrì wọ́n kàn gbọ́ pé wọ́n lọ tẹ̀síìrì ní ṣọ́ọ̀bù rè ọjọ́ ráyè tí ọlọ́run ṣe ẹ̀bí mi náà ṣe lónìí mo lọ mo gbọ́ wá sí ó ṣe mí láǹfààní tínú rẹ̀ ń dùn ṣiṣẹ́ ládàá tó ṣe aláwọ̀kọ́nù wa àṣà àtìkàṣẹ̀yì àtùkà gbogbo ìgbà tó bá ti sàṣìṣe tó ṣe lọ ọkàn rí ọmọ bàjẹ́ pé à ah, wọ́n sì ní kí ní ọ̀dà mo sì tún débẹ̀ náà anẹ́bí ni àpẹẹrẹ pé imáni ń bẹ lọ́kàn rẹ̀ mu fa antemumin ìgbàgbọ́ ń bẹ lọ́kàn rẹ̀ kó ọkàn gbìyànjú kó o sì àlé fún ìgbàgbọ́ náà ni nítorí délé ẹ̀mí ẹlẹ́ẹ̀kejì ní jẹ́ àmárọ̀ tó di su anafsulawama ẹ̀mí ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà ni anafsulmutuma inna alukọ̀ránì ni njẹ́ ọ̀gbẹ́ndì ẹgbẹ́ òkúbákú tọ́ba jẹ́ ní eré ọlọ́wọ́ ni yá ayyẹ́tò hannafsul mutuma inna irji'i ila rabbiki radiyatan mardiya fadkhuli fi ibadi wadkhuli jannati kọlọ bó sẹmi wa bẹẹ wọn ni ẹmí tó ní fàyà balẹ kí lẹmí tó ní fàyà balẹ ó náà ní pé gbogbo sẹmi tiẹ inú ṣíṣe tọlọ wa ó ti bá ẹmí rẹ ìmánì rẹ ti kún débẹ ìpayọ̀ ọlọ́run ọba rẹ̀ ti kú débẹ̀ kì í sẹ́kù ronú kóhùn sẹ́lọ̀ gbogbo tí ó ṣe ó ti dẹ̀dẹ́ rẹ̀ ó ti dẹran ara rẹ̀ kọ́mọ ṣe tọ́lọ̀ ni kírunkírun ni gbàwẹ̀gbàwẹ̀ ni irú ẹ̀mí bẹ́ẹ̀ ń bẹ. àfa àlùbẹ̀rẹ̀dọ́rí wá ń sọ fún wa pé kẹ́dọ̀ ọmọ ìdíra rẹ̀ léèrè ṣé ẹ̀mí rẹ̀ ti bọ́ láti ọ̀kan sọ́kan inú ti dáadáa bọ́yá nìkan jẹ́ pé tẹ́lẹ̀ bó bá fẹ̀ ṣẹ́ lọ́hùn ṣe ká fún lọ́wọ́ ọjọ́ mẹ́wàá àwẹ̀ ìṣó ti fura pé kíní ò máa já ọ lọ́kàn ọmọ ronú pé kíní wọ́n sì ní ọ̀dà o mo sì gbọ́n wá sí pé ọ̀dà o tọ́ ọ bá ti débẹ̀ ìlọsíwájú ti bá ìgbàgbọ́ rẹ nù ìlọsíwájú ti bá ìpayọ̀ ọlọ́run ọba lọ́kàn rẹ nù ìtọ́wá kú tó ṣe ọwọ́ àgbìyànjú kó o dé nafsul ìnà ẹ̀mí tó pé yóò jìnnà sísẹ́ lọ́hùn yóò ọkàn rẹ̀ ọ̀balẹ̀ ẹ̀mí tó jẹ́ pé gbogbo ìgbà tó ọba tí ì se ń tọ́lọ̀ ń fẹ́ tó ọba tí ì se ń tọ́lọ̀ ń wí inú rẹ̀ ò ní dùn tí ẹ̀mí ẹ̀dá bá débẹ̀ ẹ̀dá bẹ̀ ó déèrè àwẹ̀ afábẹ̀dọ́ wíwá ní ṣùgbọ́n tó bá wá jẹ́ pé fa ìdá alẹ́mìẹ́kùn zálìkà ṣùgbọ́n tí èèyàn bá gbáwẹ̀ kọ̀ jẹ́ kò mú gbogbo tí wù lọ́kàn á ó dínà sí ó dínà sí ṣùgbọ́n àwẹ̀ parí kò sí nǹkan kan tó lékún nù gbàgbọ́ rẹ̀ kò sí nǹkan kan tó lékún nù páyọ̀ ọlọ́wọ́ bá rẹ̀ onírú àwẹ̀ tẹ́ni bẹ́ẹ̀ gbà fàlàyé ń dúró ilẹ̀ yìí nazara kabuli ọlọ́wọ́ bò ní àwẹ̀ rẹ̀ bi para rẹ̀ lásán ni torí pé nta fẹ́ èrè nta fẹ́ kọ́ jẹ́ láwẹ̀ kọ́ jẹ́ kí ni tẹ̀tẹ̀kùn jẹ́ olùpayọ̀ bi para rẹ̀ ó fún gbẹgbẹ́ra ṣùgbọ́n ìmánì ò lékún torí pé kò sí fẹ́ ìmánì ṣùgbọ́n kọ̀sọ́ntì bá àwẹ̀ jẹ́ kọ̀sọ́ntì dínní ládàkù bígbà tí àdá kan febi para rẹ̀ lásán kọ́lọ́bọ̀ ọmọ sí wa bẹ̀ nítorí délé ìtọ́jú àpàkíyèsí ara wa sí eléyìí ni pé ká fura pọ́jọ́ ń lọ má máa sọ pé tó bá yá màá tó ṣe lọ́hùn má máa sọ pé tó bá yá màá tó ṣe lọ́hùn wọ́n ní mẹ́wàá àparí ní ládájú mọ̀ ń sọ gbogbo ẹ̀dí mẹ́wàá àparí má sọ bẹ́ẹ̀ gbogbo ọba ti lágbára tó ṣiṣẹ́ ládàá ṣe èyí tó ọba ní dúkìá tó fi ṣe ọfẹ́ ṣe sàrà ni ọfẹ́ hanjẹ fáwọn aláìní ni ọfẹ́ ṣe fi ṣẹ̀bílì láìláì kan ni ṣe mọ́tọ́dọ̀là èyí tí ó sì tọrọ kọ́bọ̀ lọ́wọ́ rẹ̀ kàgbá alukurani rí ọmọ àká wàláhì mọ́ fi falẹ̀ ọba ló dìgbà kan ọjọ́ mẹ́wàá ló ti lọ ní ìsìn ẹni tó ṣe tíjọ́ mẹ́wàá òun ti ṣe ná eyín ti bọ́ fún ẹ tí ò ṣe ẹni tí o ṣe èyí ti bọ́ fún kò sí rìvásì mọ́ kò sí pé ẹ̀dá kan ẹ bá ń gbé rẹ́kọ́ọ̀dù mi tàná kí n ṣe lónìí kò sẹ́yìn o mọ́ ètò kù wájú ló kù bí ó sì ṣe máa lọ́nu táwé ìparí o sísẹ̀mí wa gan pátí ìparí ọlọ́ọ̀bọ gbalẹ̀ sí fún wa ọlọ́ọ̀bọ ọba alẹ́kẹ́ ọlá ní wàlá tẹ́jà alùláhà ọ̀rùbátàlẹ̀ àìmáníkùn an tabaru wa tattaku wa tuslihu bainan nas wallahu sami'un inú aya ọlọ́run bá ń sọ̀rọ̀ nípa ìdájọ́ kábúra kábúra lórí nǹkan kan ah, àwọn aya bíi méjì aka ti ń sọ̀rọ̀ nípa ìbúra à ń sọ̀rọ̀ nípa ìbúra lórí pé n ó se nǹkan báyìí tàbí n ò ní se nǹkan báyìí ìbúra kan lọ́tọ̀ ìwà láàyè ní lọ. wàláhì ìní fún mọ fọlọ́wọ́n ọba búra ìní rẹ̀ mọ́ ìbúra kan nù ẹlẹ́ẹ̀kejì kéèyàn ò búra lórí pé nǹkan báyìí òdodo ni tàbí nǹkan báyìí ni wọ́n sọ̀rọ̀ ní wàláhì bò náà àyínlẹ́sì sọ báyìí mo fọlọ́wọ́n búra sẹ́pẹ́ ń sọ̀rọ̀ lórí pé òdodo ni àbírọ̀ ni gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ bá sọ àwọn àdájọ́ rẹ̀ fún wa ní alukur'ani torí pé kìí ṣe ń tá a fẹ́ gbogbo ìgbà ọmọ búra ṣe ń tá a fẹ́ torí ọlọ́wọ́ bá sọ ní alukur'ani pé wà họ́bù àìmọ̀ọ́nàkùn ẹ sọ ìbúra yín ṣe gbogbo kíkí náà wà láì mo fa alukur'ani búra mo fi wala wàlá àtẹ́jàlúláhà ọ̀rùbátà lè àìmáníkù ẹ má fi ọlọ́run ọba dígẹrẹ hu kẹ ẹ má fọlọ́run ọba je sábàbí lórí ìbúra kan tẹ́ ẹ ti búra nígbà mo sì ti á búra báyìí ní ìsìn ó búra pé òun ò ní lọ títí pé ti búra pé ní o a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àbí wàláhì nígbà ọwà gbọ́ wá sí bóò ní ọwà sí ó sì ti búra pípọ̀ òun ò ní ṣe ọlọ́ọ̀bọ̀ alẹ́kẹ́ ti torí pé ìbúra òun ni ose ntọda o má sàgọ́ sábẹ́ pé ẹnukú ti búra ìbá sì ṣe àmúwà mo ti fọ́lọ́ọ̀bà búra má jẹ́ kí ìbúra tó búra kọjẹ́ sábàbí tó fi ní ṣe ń tọ́tọ́ ọlọ́ba ni wà látẹ̀jẹ́ alùláhà ọ̀rùgbọ̀tẹ̀lẹ̀ àìmáníkù tó di pé o ti búra mọ́jẹ́ pé ìbúra ní ọkọ̀ dínà tó fi ṣiṣẹ́ tó fi ṣiṣẹ́ ládàá wọ̀tẹ̀tẹ̀kù ọjẹ́ ìbúra ní ọkọ̀ dínà tó fi ní ṣiṣẹ́ ìpayọ̀ ọlọ́run kọ́dà ìbúra ọjẹ́ pé ìní sábàbí tó òfin ní sàtúnṣe láàrin àwọn èèyàn méjì tí wọ́n já èmi ti búra pé mi ò ní dá sọ́rọ̀ wọn mọ́ ó ti sú mi wọ́n sì lọ wọ́n bọ́ pé tọ̀ bàbá ẹ̀yin náà lẹ́ dà sí ìyá ẹ̀yin náà lẹ́ lè kú lẹ́tọ̀ pé wọn bó láti á sì búra tó ti búra sí ọlọ́run bá ní ìbúra ẹ mọ́jọ jẹ́ gàgà kí láwàá sí àlàyé lè wá nú àdìsí anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam ni ya abdulrahman bin samura ó pè ọ̀kan nù sàábì rẹ̀ indi abdulrahman bin samura ó ní mo pè ọ́ látàs alil ìmára má tọrọ má lọ bí ipò ọ̀fẹ́ já síwájú ìpín àwọn já síwájú bí kankan wa máa lọ mú ẹ̀kọ́ ẹ̀dá pẹ̀lú mo fẹ́ èmi mọ̀ ń fẹ́ anábì ni má ṣe bẹ́ẹ̀ torí kí ni fa innaka in u'titaha min ghairi mas'alatin u'inta 'alayha torí pé tí wọ́n bá fún ọ nípò àsíwájú tí è ṣe pé wọ́n lọ tọrọ rẹ̀ ìwọ́n lọ lọ gbọ̀nà ẹ̀yìn pé ẹ̀fí mi jẹ́ ọlọ́run ọ̀bọ ń ràn ọ́ lọ́wọ́ lórí rẹ̀ tọ́ ọ bá rí kó náà ọlọ́run bó sì ràn ọ́ lọ. ó ní wà in ọ̀rọ̀tí ìtàhà and masalatin ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n fún ọ ní látara pé wọ́n lọ lọ wá kù kíríta ilẹ̀ ọlọ́run bọ̀ dáadáa ṣé bá dá ẹ̀ dáadáa ṣé yóò lè gbé. ọlọ́lọ́bọ̀ wà dáadáa ma ò káwo tó ṣe anabi wa ni ìdá halafta alayamini eré abdulrahman bin samura wàá gbọ́ o tọ́ ọ bá búra lórí nǹkan kan tọ́ ọ bá búra lórí nǹkan kan ńgbò búra tán lẹ́yìn ọ̀rẹ́ yìí fara aita ghairaha khairan minha ọwọ́ á rí i pé ìntọ́ yàtọ̀ sí ló lóore jù ntọ́ olóòní ṣíṣe ló lóore jù ntọ́ olóòní dá sí òun kọ́ ọ dá sí ló jù. anabi sallallahu alayhi wa sallam ni kí ló wà sí tó ṣe ni fáàtì lẹ́bi ìhùwà káyì anabi ni ntọ́ dáa ni ó ṣe o ti búra tẹ́lẹ̀ kó ní ṣe o wá ṣe. se ń tó wíhùn wọ́n sọ pé ńgbà ò ti búra ò ní ṣe ṣe ṣùgbọ́n kí lọ́wọ́ àṣe wọ́kàfìr àníyàmí nìkan anabi sallallahu alayhi wa sallam ni wá tánràn ìbúra tó búra wá ṣe kàfàrà ńgbà ò ti búra oore tó pọ̀ lè fò o. kọ́ wá sí kàfàrà kí ni jẹ́ kí ni kàfàrà ọlọ́ọ̀bá sálàyé rẹ̀ fún wa ní sọ́rọ́tìlì máa ìdá nǹkan mẹ́ta ìlọ́lọ́wọ́ bá ní ká sí. láyú àkìdùkùnmù lọ́hù bí lágùn fi àìmánikùn wà láàkín فكفارته إطعام عشرة مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة نعم فمن لم يجد فصيام ثلاثة أيام نعم ذلك كفارة أيمانكم إذا حلفتم نعم واحفظوا أيمانكم نعم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون الله بابا عليك وعلاني لا يؤاخذكم الله باللغو في أيمانكم أقرأ صروني فأنتج اللغو في الأيمان الله وابو نيمي nípa irú òbúra àkàntẹ́ ẹ bá bú tó wọ̀nyí mú yín ṣùgbọ́n tó bá jẹ́ pé ọkàn yín ló tiwa ọ̀tọ̀kàn yín wà ní ọmọ ama ọdọ kan rẹ o sì máa ń tó ń se ńlọ fi búra ilé lọ́lọ́wọ́n bọ́ kọ ẹ̀sẹ̀ rẹ lẹ̀ fún yín tọ́ ọ bá wá fẹ́ kọ́ níbi tọ́lọ́wọ́n bá ti pèsè lẹ̀ níyà kẹ́yìn tọ́ búra tó sì tí ó sì múṣẹ ní tó ń sẹ́ náà ni pé ká fárọ́ tuhu ètò àmọ́ aṣọ́ra ti mọ̀sáàkì ni kọ́ ọ bọ́ aláìní mẹ́wàá tọ́ ọ bá ti bọ́ aláìní mẹ́wàá ìbúra rẹ̀ o ti tán ara rẹ̀ ni. kìí sì ṣe dandan ipe kó o dá wọn jókòó lẹ́ẹ̀kan náà kọ́ bọ wọn bó ṣe bá rí tó ṣe ẹyọ ẹyọ ẹyọ tí ó fi pé mẹ́wàá ó ti tó irú kí ló fi bọ́ wọn alukóraani wa sàṣọdọ́gba aláhu akbar ọlọ́wọ́n bá ní ti màtàkì oúnjẹ tẹ́ ń nke nínú ilé yìí tí èsì pé wọ́n ní ah, ọjọ́ ta lónìí ló já mọ́ di oúnjẹ yìí ni àbí bò ló ṣe rí wọn ò ní a rí etí bí sàṣun ṣe kún ìyẹn ni pé oúnjẹ tó normal ló ń jẹ tó ń rẹ ló fi ẹwọ lọ irú oúnjẹ tó ń jẹ rẹ ìní òfin ṣe sàrà gbé fánú àdìrí gbé fún báyìí kéèyàn sì tìjọ mẹ́wàá sọ látara pé ọfẹ́ fọ ìgbúmọ́ ọfẹ́ fọ mọ́ ọfẹ́ lóore jù lọ. áùtà rí ìrora kaba tàbí kọ bókun lọ́rùn ẹ̀rú kọ sẹ́rú dọ́mọ́ ìkànnì mẹ́tẹ̀ẹ̀tẹ̀ yìí tó wù ọ́ ṣe ọlọ́ọ̀bá ni ẹ̀jìd ẹni tí ọba wa lágbára yìí. kọni ní tí ó fún alaini aláìní òun gan ti rí jẹ dépò lagbara ó sì lágbára fún àbúlẹ́rù kan tí ó wà mùsàdá àyíyá ọlọ́ọ̀bá tẹ́ ọ̀bá wa lágbára rẹ̀ wá gbà àwẹ̀ ẹjọ́ mẹ́ta eléyìí ọyẹ ká gbàgbọ́ yé ti sọ ó dìgbà téèyàn ọba lágbára àti sèkánnú mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ kò lè bá àwọn aláìní mẹ́wàá kò lè dáṣọ fún wọn kò lè bọ́kù lọ́rùn ẹ̀rú kọ́ sọ́dọ̀ mọ́ ìgbà náà ní tó kan àwẹ̀ torí ẹlòmíì nígbà tá a ti ní yóò ṣe kàfàrà yóò ní àwọn ẹjọ́ mẹ́ta ọlọ́mọ èmi ò lè gbá kí n yá ọmọ ṣe mọ́ ni kì í sáwẹ̀ láti kọ́ bẹ̀rẹ̀ kì í sáwẹ̀ láti kọ́ bẹ̀rẹ̀ ọlọ́ọ̀bá bẹ̀rẹ̀ láti ètò sínkù kọ́ ọ̀bọ aláìní mẹ́wàá pẹ̀lú àníyàn pé òun ṣe kàfàrà ìbúra tó ogun torí pé ó ti wá rí pé in tó dáa jù lọ in tó lóore ju kíní òun lọ ní pé kí wọn náà dá sí i anabi sallallahu alayhi wa sallam sọ fún abdulrahman bin samura pé kó o ṣe ń tó wíwù ń tó ti lónìí ṣeun ṣe kọ́ ọ wá ṣe kàfàrà torí pé oore ti ń bẹ ní abẹ́ rẹ̀ ọ̀pọ̀ jù kọ́ ọ sọ pé ńgbà mo ti búra èmi ò ní í ṣe lọ o tí ì mọ́sẹ́ wò lọ lóòsè tọ́lọ̀ ọ̀bọ gbà lọ́wọ́ rẹ̀ o tí ì mọ̀. bákan náà wà nù sọ́yìn muslim anabi sallallahu alayhi wa sallam ni man halafa ala yaminin ẹn tó bá búra lórí nǹkan kan pò wò ní ṣe fara a ghayra ha khayra min ha ọ wá rí pé kó wọn ṣe kinní o in ló fi lóore ju o in tóun sì ti lóun ò ní ṣe tóun ti búra anabi ni fàlùkẹ́fìrì àmì yaminin ipe kó se kàfàrà tá a ti sọ kọ́tàràn ìbúra tó búra wàlíyà fàálì lẹ́rìí huwa káyì kó o se tó fi lóore o èmi ò se ẹ̀rí pé àdísì samura ni kó se kínú kọ́ wá se kàfàrà àdísì ẹlẹ́ẹ̀kejì ni kó se kàfàrà kó se kínú bí ìgbà tí sẹ́rí àfún wa nẹ́sà ni tọ́ba jẹ́ pé tá a fẹ́ kó se ní ìsìn ni lákòjú bùkátà ní ìsìn wọn gbọ́rọ̀ wà. àbí wọ́n fẹ́ kọ́ dá sí àbí tó ti lónìí ṣeun wọ́n sọ pé tọ́ ẹ̀jẹ̀ ń sàn ẹ̀jẹ̀ ń gbà wẹ́ ẹjọ́ mẹ́ta tán àbí bá fi tí bá fi mẹ́wàá bọ́ aláìní tán kí ẹ wá ń padà wá ṣé kí ìsìn kọ́ wa mọ̀ ṣe lẹ́yìn ọ̀rẹ́ yìí tàbí ètò pé o sì láǹfààní àti kọ́kọ́ ṣe ni o kọ́kọ́ ṣe kàfárà rẹ̀ kó tó di pé ẹ má jẹ́ kí ìbúra tẹ́ ẹ ti búra ẹ ti fowókọ ọlọ́run ọba búra kọjá ní ọ̀jẹ́ gàgá láàrin yín láti ṣe kíni o láti ṣe ntọ́lọ́run ọba fẹ́ albir onáà ni ṣíṣe ntọ́lọ́run ọba ṣe aláṣẹ iṣẹ́ ẹ̀ láadáa ẹ má jẹ́ ọjẹ́ ní ọkọ̀ dínà yín láti ṣiṣẹ́ tọ́jà ìpayọ̀ ọlọ́run wọ́n tún sì lè fi wúbá yín náà ẹ má jẹ́ ọjẹ́ sábàbí ntẹ́ ìṣèkíni o tẹ́ ẹ̀ fi ní sátúnṣe láàrin àwọn èèyàn gẹ́gẹ́ bí mo ṣe ṣàpèjúwe pé èmi kú ti búra pé ní ìdásọ́rọ̀ wọn mọ́ mọ́jú oṣù ọ̀ ìgbà ọ̀rọ̀ wọn ṣẹ̀kú ti tí èmi nífẹ̀ẹ́ èmi ti búra pé mi ò ní dá sí mọ́ ẹgbẹ́jọ́ wọn lọ bòmí mọ́jú oṣù ọ̀ mọ́ búra torí pé oore pọ̀ níbi kó ṣàtúnṣe láàrin àwọn èèyàn oore pọ̀ níbi kó ṣàtúnṣe láàrin àwọn èèyàn ànábi sọlọ alukọ́ránì sọ fún wa pé wàhíntà ìfàtà ni mí tẹ́ ẹ bá rí apá méjì agbọn méjì láàrin mùsùlùmí ìjọ yá àtijọ́ yìí wọ́n ń bára wọn jà ẹ̀yin ìwọ má dá sí mọ́gbẹ́lẹ́yìn ẹ̀ nìkan fẹ́ nìkan ìwọ ṣàtúnṣe láàrin wọn. wọ́n dọ̀ ọlọ́ọ̀bá sọ fún wa ní alukóra yìí pé láàkàyèrè fi kàtírí mi nàìjíríà hùn ilá man amọ̀rọ̀ bí sọ́dà fatin aw màrúfin aw islahin bẹ́ẹ̀ nà nàás wọ́n máa ń yẹ fàlzálì kàbtìrá àmàrúdọ́tì láì fasọ́fà nùtìrì àjọrọ̀ ọlọ́ọ̀bá ní inú ọ̀pọ̀ mítìn táwọn èèyàn ń se awa àwa méjì àwa mẹ́ta àwa mẹ́rin afẹ́ sọrọ kan ìtọ́wọ́pọ̀ nù rẹ kò sóore ń bẹ̀ ọ̀pọ̀ nù pé ẹja wá se mítìn kan kò sóore lọ́pọ̀ rẹ̀ ilá ọlọ́ọ̀bá àfi nù àwọn àyè ilá àyàfi bí wọ́n ti jókòó tí wọ́n ń para wọn láti ẹja máa ṣe sàrà báwo la ti fẹ́ ràn àwọn ẹni tí wò nílọ báwo la ti fẹ́ dáwó jọ fún lágbájá báwo la ti fẹ́ sànú lágbájá ní tí wọ́n máa jókòó sínú. àwọn màrúfin àbísẹ̀ ládàá à ń jókòó pé tòbó láti ṣe ètò ilé ìkẹ́ o báwo láti ṣe ètò ẹ̀kọ́ àwọn ọmọ wa o báwo láti ṣe táwọn ẹni tí ọmọ kọ́ wa lálùkùránì o ìtọ́sà jọmọ́sẹ̀ rí ni wọ́n ń sọ ẹlẹ́ẹ̀kẹta ọlọ́ọ̀bá wa ní inú àwọn àjókù tó lóore nú how islam in bainan nas ìjókò tá a jó tá a fẹ́ tún àárín àwọn èèyàn tí a fẹ́ ṣàtúnṣe láàrin àwọn èèyàn anabi sallallahu alayhi wa sallam ọ sọ fún wa pé kó ọ̀sà tó ṣe láàrin ẹ̀rọ èèyàn méjì tí wọ́n gbọ́ra wọn yé sọ́dàkà ó ṣe sàrà kó rí báwọn èèyàn méjì ó kù díẹ̀ káàtó ọ̀dá sàárín wọn ọ̀sà tó ṣe sàrà ló ṣe ọlọ́ọ̀bá wa sọ pé how islam in benin nas àbí jókòtà jókòpá fẹ́ ṣàtúnṣe láàrin àwọn èèyàn ọlọ́ọ̀bá ni wọ́n máa ń yẹ fàlìzáàdìkà ẹni tó bá wá ṣe àtúnṣe tó dá sí tó dá sáàrin àwọn èèyàn torí kí ló fi dá sí ọmọ yẹn fa dáríkà bìtì rán àmọ̀dọ́ àti là ó ṣẹlẹ̀ nítorí pé wà ìwà ìyọnu ọlọ́run kò tọrọ kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ nìkan kò dá sí pé ńgbà wọn bá parí wọn nìtọ́ ẹ̀rọ agbẹ́ ńbẹ́ ló fi ẹ̀dá kù ẹ̀rọ kò mọ̀lẹ́ ẹ̀gbá ńbẹ́ ló fi kéṣe ló ń lọ dá sí ọ dá sí ní pítorò òun wà ìyọnu ọlọ́run inú ó jẹ pé tó ọba dá sáàrin àwọn èèyàn gbà ni wọn ó fi wọ̀ sí wọ̀ ó sì sùúrù torí kéṣe torí tiwọn ni wọn fi ń dá sí wọn ń dá sí torí tọ́lọ̀ ni níbi ọba ti dá sẹ́rẹ̀ ẹlòmí ò sì bù ọ́ gbogbo afá irú lọ́kùnrin owó lẹ́ni fi ń lọ mí gbé mi ọjọ́ kan rẹ̀ ọba jẹ torí wò ṣe ń torí tiẹ̀ wọ́n ṣe ń torí tọ́lọ̀ ni. ìyá ẹtúgbédé ẹtútidé tá ń pé yìí tá ń sọ fún yín pàǹdà ìyá ṣe sùúrù ìwò ṣe ń torí tiẹ̀ ètò ìhá àmàlùbá ti dá ìwọ́n wáyọ̀ náà ọlọ́ni ọlọ́ọ̀bá ní gbogbo ẹ̀ tọ́ báyìí lè ṣàtúnṣe àti inú àwọn ẹsẹ̀ méjì tá a kà á lákọ̀ọ́kọ́ nítorí pé ń wáyọ̀ ọ̀nà ọlọ́run àdéhùn ọlọ́run ọba ní pé fàṣọ́fà ní ti yí adọ́rọ̀ ní azima ọlọ́run ọba ní mo ṣe àdéhùn ìwọ́n fún ní ẹ̀sán kan tó tóbi ọlọ́run nìkan náà ti o ti búra kó ní ìdásí mọ́ kọ́ pàdánù ẹ̀sán ibi táyà ọlọ́run ọba àlekí ọlá ní wọ́n láhùn gbogbo ń tẹ̀ ń ọba gbọ́ ọlọ́run ọba nímọ̀ sí gbogbo ohun tẹ̀ ń se nítorí ìdí eléyìí ọlọ́run ọba máa ń tó fi lóore jù fún yín lójú ọba yín ṣèjẹ̀kù ìpè ńgbà mo ti á búra pé ní ṣe ìlà wíjàre mọ́jọ já wíjàre mọ́jọ já wíjàre gbìyànjú kọ́ ọ pa ìbúra ń rẹ́ pẹ̀lú kàfàrà tọ́ ọ bá parẹ́ pẹ̀lú kàfàrà kọ́ ọ wá ṣe oore òun torí pé àdínkù ládàá lórí àìdásí rẹ̀ ládàá mélòó jama àìdásí rẹ̀ ládàá mélòó lọ́gbà ìdí ní ìta alukoraani fi ni àà ntó ti búra fóònù ti wá rí i pé a èyí tó fi lóore jù lọ ni tí ń gbà ládàá tó pọ̀ ṣe kà fara kò dá sí ṣe kà fara kò ṣe kí ni o kò dá sí kó o ṣe nǹkan ládàá kó o ṣiṣẹ́ rẹ̀ kó o lè bá a rí ládàá rẹ̀ torí kò tí ì mọ́ṣẹ́ wo ló ṣe tọ́lọ̀ ọ̀bọ gbà lọ́wọ́ rẹ̀ ọlọ́ọ̀bọ̀ balẹ̀ kí ọlá ni. لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم نعم. والله غفور حليم الله بابا عليك ولاني لا يؤاخذكم الله باللغو في أيمانكم ألا بابا نيمو pẹ̀lú tá à ń pè ní aláwòfin aiman ìbúra tá a lè pè ní ìbúra tí ọ̀tọ̀ kan wá jáde tá a máa máa búra lórí tí èsè bẹ́ẹ̀ ìníjà aláwòfin aiman. àwọn àfọ̀ní tafsir ni inú ìbúra. tá à ń pè ní aiman tọ́lọ̀ ọ̀bù ní tìtorí rẹ̀ mú wa tí ò ní pẹ́sẹ̀ ẹlẹ́fun wa lórí rẹ̀ ó náà làwọn àbúrò pé ahọ́n wa ló ti bá a sáábà ó ti mọ́ wa ni wà láìtàláì àìbẹ́kọ̀ tí wọ́n bá ti wà láìtàláì eléyìí ọkàn mọ́ wa lẹ́nu ni wọ́n wọn bá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ́ pé ó sì búra yóò gbogbo ọwọ́ àtàwọn abẹ́lẹ̀ agbọ́ tó ṣe wà láìtàláì o tí ló ti wà láìtàláì sí èmi ìwíbẹ̀ kọ́dọ̀ tó lè wà torí kó ti máa ni ọlọ́run ọbò ní títorí ilé òun mu tọ́ba dẹ́rù búre ni kò sí káfà ara lórí rẹ̀ mo rò pé kìí ṣe pa ṣe wá lójú kòkòrò ká máa ṣe bẹ́ẹ̀ o ọlọ́ọ̀bá ti ẹ sọ ìbúra yín ṣùgbọ́n téèyàn bá búra rú bẹ́ẹ̀ ọlọ́run ọba ò ní ṣe kí ni o ọlọ́run ọba ò ní títorí rẹ̀ mu ṣùgbọ́n ètò ọlọ́run ọba ó títorí rẹ̀ mu wa ètò tọkàn rẹ̀ wá ètò tọkàn rẹ̀ wá ọmọ ntọ́ nsọ wà nù làákàyè rẹ̀ ńlọ sọ búra eléyìí là ń ele alakoko ojo akoko nti nde lagu fil aiman ibura ta abula tara koko ti ma lenu ibura ele keji le to je ko wa o na wa nu lagu fil aiman tolo obo ni ti tori re muwa onna ni kabura lori nkakata kan ta wa nro ko dodo an ro pe be lo ti ri de wa ju ologun ro pe bura le lori lẹ́yìn ọ̀rẹ́ yẹn ọba yìí sì nǹkan mi àsìkèsè àsìkèsè tó búra dé lórí náà ni kìí ṣe bẹ́ẹ̀ ló ti rí a máa ń ṣẹlẹ̀ ńgbà yóò dọ̀ lójú lọ́dọ̀ ọlọ́run kọ́dọ̀ òbúrò ni wà bẹ́ẹ̀ ni ńgbọ̀ ya tatẹ́gùn fẹ́ lẹ́tàn ọba ṣe bẹ́ẹ̀ ni bó ló ti á ṣe eléyìí náà wà nù lẹ́gùn ẹlẹ́ẹ̀kẹta inú táwọn olùmọ̀ sọ pé ń bẹ lábẹ́ aláwòfin àìmán kéèyàn ò búra lórí nǹkan kan kó ti wá gbàgbé kóhun ti búra kọ́ wá sí ó ti búra pé wà láì ní í ṣe báyìí ńgbà ọ̀kan gbóná ńgbà níbi lẹ́yìn ọ̀rẹ́ ńgbà wá yá tátẹ́gùn fẹ́ tó ná padà ti gbàgbé búra. ọba bẹ̀rẹ̀ síse tó lòun ní ìsìn lẹ́nìkan bá ní ìyá alágbájá ẹ ti gbàgbé pé ẹ ti pé wà láìsàn láì ti ní búra pé ẹ mọ̀ ní na ṣé lóòótọ́ ọba ran létí ran létí ran létí òótọ́ mọ̀ ní àpò ní wàá ṣe báyìí kò sí ọtí wàá nù fèrè ẹ wàá nù ọlọ́run lórí ìwà tọ́pọ̀ bákan náà inú tọ́wá ní ọ̀rọ̀ àwọn olùmọ̀ nípa intidialogo fil aiman ẹgbàwọ́ ọ̀rọ̀ wa látọ̀dọ̀ abdullahi bin abbas ó ní inú logo fil aiman ó náà ní ìbúra téèyàn búra nígbà tínú bí sàǹpé téèyàn bá bínú tínú bá bíyàn dáyè kan làákàyè máa sọnù anabi lọ sọ bẹ́ẹ̀ òkè ṣe mi o tínú bá bíyàn dáyè kan àṣetáni ò sì gbà láàka ẹ̀ intẹ́ lérò kó lè sí yóò ṣe ńgbà ló bá bì wàláhì lérò kó lè ṣe yóò ṣe in fact ńgbà ló bá bí ọ débi kan tọ́lọ́ bá ti tẹ́nìkan bá rọra ti ànsẹ̀ tìrẹ̀ rẹ̀ kọ́ọ̀dù rẹ̀ ńgbà ara rẹ̀ bá balẹ̀ sọ́kí ó sì kọ́ hàn kó fi hàn lùgbọ́n mo pé sẹ́mi náà mo wá ya kìnnìkan báyìí lójú titi ló ti gbà wèrè inú náà lọ́ fà inú náà lọ fà á ẹgbà ọrọ̀ alátọ̀dọ̀ abdullahi bin abbas pé alawefil aiman ó náà ní ìbúra téèyàn búra ń gbà nù bí kéde pé lọ́kàn gbé lásán inú bí débi pé kò sínú làákà rẹ̀ lẹ́yìn ọ̀rẹ́yìn tí wọ́n bá sọ pé ọmọ búra yóò lè jiyàn gan tó gbélé wà nù tí ọlọ́run ọba ti se nírọ̀rùn fún wa tó ti se jẹ̀kù fún wa tó ti yááfẹ́ wa tó ń ti pé afẹ́ ká sọ kí ni o afẹ́ ká sọ ìbúra afẹ́ ká sọ ahọ́n wa níbi ìbúra torí pé n tá padà búra tí ó padà díṣẹ́ fún wa ni wọ́n ti sọ ní ìsìn torí pé lọ́lọ́wọ́ bá sọ ń bí pé wàlákin yóò àkídùkún bí má kásábàtì kò lóògùn èyí tọ́lọ̀ wọn bó mú yín lórí rẹ̀ ọ̀nà ni ntí ọkàn yín tọ́ màmá ẹ màámà búra lórí rẹ̀ eléyìí ọlọ́run bó mú yín nípa rẹ̀ ọ màámà sọ pé wàláyé ní í ṣe tọ́ ṣe o ti ṣẹ lọ in tí ó mú ọbọ ń bẹ̀ ọ náà ni kò ṣe kàfàrà àti ṣìkànú ayàtò síwájú pé kò ṣe ti dẹrù in ló fi lóore jù fún ọkọ ọmọ bá tọpọ kọ ọmọ bá pàdánù tọpọ pé ti búra pé ní í kọ́dà ń gbà mí àmọ́ ṣẹlẹ̀ láàrin àwọn olùkọ́ bí ìjọ méjì sí ìjọ mẹ́rin lẹ́kítọ́rà kan ní ilé ẹ̀kọ́ kan ní ìdákọ̀ ọbẹ̀ kọ́ mọ́rò pé tíjà yìí ọba bá mi lé láàárọ̀ ó ní òun sì nǹkan kan tí òun ní kóhùn tún wá béèrè ó ní kí ló dé ọlọ́run fáwọn ọmọ kíláàsì lásàrẹ́mẹ́ntì òun sì fún wọn deadline ìjọ títí ìjọ báyìí kó kálukọ́ sọ méjì tiẹ̀ òun ṣe jọ́ méjì jọ́ mẹ́ta òun jókòó lọ́fíìsì dìrọ̀lẹ́ gbogbo ọmọ wa sọ méjì nígbà tó ti wá parí lẹ́yìn ìjọ kejì àbí ìjọ kẹta tóun ti parí mákìn tóun àwọn kan máa ń wọ́n bá mú wa wọ́n bá ẹ máa lọ wọ́n bá tí ń ẹ wá tún kọ ni wọ́n bá lọ wọ́n bá sá òun ò ní yẹn máa lọ wọ́n bá lọ pé. ọ̀kan náà àwọn lẹ́kítọ́rà ní ẹ̀kọ́kọ́ abẹ́bẹ̀ àti wọ́n tó fi bà fún náà mú àti àràbà ara bọ́ǹbù lọ. nígbà àwọn dé oníbí wọn ti àpò òun bá ní ẹ tó lẹ́fẹ̀ẹ́ tó òun sùn wà láìta láyà ẹsẹ̀ kárí òun bá rẹ̀ ẹ máa lọ. nígbà wọn ti rí wọn bá lọ ọba wa bá mi lé pé wọn tó lọ òun tó rò bọ pé tó àwọn òbí kan náà wọn ti náwó lẹ́rìn lé lórí. àyùbẹ́ kọ̀ ọlọ́ọ̀lọ́ àbá tún ní ọ̀padà wá lọ́dún tí ń bọ̀ paríwù olóhùn wá tó rò pé káì kó wọn sànú àwọn ọmọ yìí òun sì ti búra pòlù ó ní tí mo kọ́ bi léèrè pé ń gbò búra sọ ọmọ ọmọbìnrin oníwà láàyè ó sí ọtọ kan mi wá mo búra pé wọn ó sì kárí ọba yìí mo ní tó gbò ti búra bákan méjì ni inú kọ́ dárí tí wọn kò sì kàfàrà. kọọ ọgbà láàdá wájú ọlọ́run tàbí kò sì dúó lórí tó ti dúó lórí kọ pàdánù láàdá ọba sórí kọ́ ọdún máa lẹ̀ káàsà àjọ padà ọba sórí kọ́ pé tó ó lọ́wọ́ mo ní e, e, sọ fún ọ̀run òun ó kàfàrà òun òun ó kàfàrà òun ó bá aláìní wọ́n fún wọn máàkì wọn mo ní ládàá tiẹ̀ ní oòrùn mọ̀rún tí wọ́n ṣe fún ọ. ìntí ọjà èrè fún ọ torí pé bí wọ́n kárí ọba kí ló lékún ọ sálárì rí ò lékún gba ládàá kí wàá ní kí wàá lè rè rẹ. gbogbo eléyìí bẹ́ẹ̀ nu alágòfin alimani ọlọ́ọ̀bá ni kí n bí ma kásábà ṣùgbọ́n lára ń tí ọlọ́wọ́n lórí náà kan ẹ̀ máa má búra rẹ̀ ọlọ́ọ̀bọ̀ ọba àlejò ọlá ní wàláhù rọ̀fúrù àlè aláhù àgbà ọlọ́run ọba ọba àlejò ọlá ọjẹ́ ọba aláforíjì ọba onísùúrù pẹ̀lú yóò forí dín yóò sì sùúrù lórí tẹ̀tẹ̀ láti sè ẹ̀yẹn sáà ti ń tọ́lọ̀ wọn bá wí bó tilẹ̀ wó tóbi tó padà sọ́dọ̀ ọlọ́run náà bàyọ̀ ọlọ́run ọba ti tán láti forí dín yìí àwọn àṣìṣe tó ti ṣe tọ́pọ̀ látara kò búra látara kò búra látara kò búra ọlọ́run bá ti tán láti yá àfẹ rẹ̀ ọlọ́run bó sì ṣe sùúrù pẹ̀lú rẹ̀ lábẹ́ kọ́lọ́run bá jẹ́ gọ̀fúrú gọ̀fúrú halim ọbọ̀ ọláforíjì onísùúrù ń jẹ́ wáàsí fún wọn náà tó búra lórí nǹkan kan ìwọ náà lẹ́mìí dáríjì ìwọ náà lẹ́mìí sùúrù tọ́ ọba fẹ́ kí gọ̀fúrú halimu kan tọ́lọ́wọ́n ọba kọ́sẹ̀ lórí tiẹ̀ náà ìwọ náà fẹ́ kọ́lọ́ ọbọ̀ ya fèrè rẹ lórí tó ṣe ìwọ náà fẹ́ kọ́lọ́ ọbọ̀ ṣe sùúrù pẹ̀lú rẹ ọlọ́ọ̀bá ṣe ń ṣe sùúrù pẹ̀lú wa. anabi sallallahu alayhi wa sallam ni kò sẹ́ni tó ṣe sùúrù tọ́lọ̀ ipe ká sọ̀rọ̀ ẹ̀gbin ká fi kàyàn kó sì ṣe sùúrù kò sẹ́ni tó ṣe sùúrù tọ́lọ̀ anabi sallallahu alayhi wa sallam ni nbi wọn ti ń sọ pọlọ wọn bá bímọ gbólóǹtọ jẹ pé ń gbogbo àwọn bá sọ pọlọ wọn bá lọmọ alukurani biya akwai takadu samawatu ya tafattar na min watan shakul ardu wata khirul zibalu hadda an da aulin rahmani wadada sama fẹ́ lè fàya ilẹ̀ fẹ́ lè fàya gbogbo bí wọ́n bá ti sọ́pọ̀ lọ́nà lọ́mọ ibi tí sama máa mídè ṣùgbọ́n tó ń ti bí àdébí sọlá àìsàn pé àwọn ẹnì kó sì jókòó bí kan wọ́n sì máa sọ pé ọlọ́run ọba bímọ ọlọ́run ọba lọ́mọ ọlọ́run ọba ó sì ṣe sùúrù wọ̀yẹ̀rùzùkù hum wọ̀yọ̀ àfihì ọlọ́run ó sì tún fún wọn ládìsíkì yóò sì fún wọn lálàáfíà ẹ wo sùúrù ọlọ́run yóò sì ṣe sùúrù pẹ̀lú wọn lórí bẹ́ẹ̀ dìgbà tọ́lọ́run ọba bù fún wọn ìdí nìjọba jẹ́ pé inú sọ́rẹ́tù nóòrù ọlọ́ọ̀bá sọ ń tọ́sẹlẹ̀ láàrin abubakar rọ́dí allahu ta'ala anu àtọ̀kánnú àwọn ọmọ tí ń bẹ lábẹ́rẹ̀ mustafanu munatasa nígbà táwọn munafiki ṣe àmọ́ pé munafiki máa jẹ mùsùlùmí níyà ó ju ìyà tí kéferì ti jẹ munafiki lọ tí kéferì ti jẹ mùsùlùmí lọ munafiki ẹ̀jọ̀ kírun náà ni ẹjọ gbàwẹ̀ náà ni kọ́dẹ̀ ẹjọ dàda àbùborí náà ni yóò sì máa gbé ọ lẹ́sẹ̀ yóò sì máa kó bẹ́sìn rẹ̀ àwọn mùnáfìkì wọn bá délé ànàbí sallallahu alayhi wa sallam àmàntí tọ́sẹ̀lẹ̀ àdéṣò ìfù tálkùránì pé tálkùránì sọ fún wa ọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n ń hun láti bá ìyàwó anabi sọlọ́lá àrẹ ọ̀sán àìsà láti bá ló kọjẹ́ láti bá lé anabi jẹ anabi sọlọ́lá àrẹ sallam rìnrìn àjò ní sókí ńgbà wọn ṣe tán wọn sọ ń bì kan ibi wọn ti sinmi tá a sálù àná tá a ṣe báyìí tá a ṣe báyìí kíní bí ilé tí wọn bí búkà tí wọn máa gbé sẹ́yìn rà fún mi bí wọn máa ti ṣe fáwọn obìnrin nù bí àràbà wọn bá wọn kọ láyé tẹ́lẹ̀ bí wọ́n ti ṣe nù obìnrin ọ̀wà jókòó mbẹ tẹ́ bá ti rí lọ́kẹ́ ti gba obìnrin ọ̀wà nù bí wọ́n mọ̀ lọ. nígbà àsìkò tó tí wọ́n lọ ìyáàlá wa aisha kò sí lórí ràkúnmí òun ti ra jáde pọ́fẹ́sìn kankan àsìkò tó wọ́n bá dìde wọ́n bá lọ. ẹni tí fa ràkúnmí òun ò kókò sẹ́ni kankan mbẹ òun bá gbé ràkúnmí wọ́n bá lọ. wọ́n ti wá lọ fáá aisha bá jáde ọba rí pé gbogbo jama ti lọ kò sẹ́ni kankan tó kú mà ṣé àmọ́ sáré tẹ́lẹ̀ wọn níbo ló ti fẹ́ sí ọba jókòó nítorí kádàrọ̀ ọlọ́ okùn bọ́lọ̀ bá ṣe mí sí nìsín ní báwọn ọmọ ogun ṣe ń ṣe nǹkan wọn àti gbogbo àwọn ẹni tí wọ́n tẹ́ kí ló kọ náà kọ́dà àwọn gómìnà ẹ̀sìn náà gbogbo wọn bí wọ́n ti ṣe nù tí wọ́n bá ń lọ ibì kan àwọn kọ̀kọ́ ti kọ́kọ́ wà wájú tí wọ́n máa lọ bẹ̀lẹ̀ wò kí ní sẹ̀lẹ̀ káwọn tó máa bọ̀ kí kọ́ńvọ̀ ìgbọ́mù tí a bá kárí kọ́ńvọ̀ ìgbọ́mù náà ẹnìkan ti kọ́kọ́ ti ń fún wọn sí gínà ti ń sẹ̀lẹ̀ bákan náà ẹnìkan sì wà lẹ́yìn lọ́n tí ń wo kí ní ń bọ̀ bẹ́ẹ̀ là nẹ́bi ti ṣe sọ́lá rẹ̀ sẹ́yìn ẹnìkan tí wọ́n fi sẹ́yìn òun ń bọ̀ ipe kọ́ mọ̀ wípé fẹ́ràn ọ̀gbàgbé nǹkan kan sí òsín kankan tí ó jẹ́ ìdààmú bó ṣe dé ọba rí ìyàláwa aisha aisha ní kó tó sọ ìjáàbù kalẹ̀ pé ká máa bójú gbà náà ọ̀dà mi mo lọ́mọ mi kó tó dìgbà náà ó ní bó ṣe rí mi ó ní mo fi ọlọ́run ọba búra kọ sọ kálímà kan sí mi bó ṣe rí ó ti fura pé ń tọ́ sẹlẹ̀ nu ìgbé a wọn ti gbàgbé arábìnrin ibi olóṣèlú sọkalẹ̀ lórí ìràkúnmí rẹ̀ ó sì súnmọ́ wájú bí mọ́ wà ó sì fa làkúnmí lọọlẹ̀ làkúnmí bá faraba èmi náà ti agbágbọ́ yẹn ti jẹ́ pé kí n bò nù ó ní mo bá gùn ọba sì gbé mi ó di madina tọ́lá nàbí ń padà lọ sí ìlú madina ó ní gbàrà tá a wọ madina àwọn ẹni tọ́lọ̀ ọba fi fìtínà wa tí wọ́n kọ́kọ́ rí wa àwọn mùnáfíkì bí wọ́n ṣe rí pé ẹ́. ewele lè pẹ̀lú ìyàwó ànàbí ah, ọlọ́ọ̀lọ́mọ tí wọ́n ti dánwò us wọ́n gbòòrò mọ̀dínà ah! tẹ́ ẹ bá rí mọ́kọ́rọ̀ tí wọ́n bá fẹ́ parọ́ mọ́yàn tètè jò kò nídìí kàràǹtúrù kò nídìí ni àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ẹni tó lè dá ọ̀rọ̀ ńlẹ̀ ó lè bẹ̀rẹ̀ pẹ̀lú pé ó ṣeé ṣe àmọ́ gbogbo ẹni tí ọmọ rìpọ́ọ̀tù yókù ọlọ́run lọ sí mọ́ ó sì ń ṣe kọjá pé nǹkan tí ọ̀dà ti ṣẹlẹ̀ ẹni tí ó rìpọ́ọ̀tù wọn sọ pé ah! ọlọ́run tí mo bá bí ìgbà tó wà ni ká tó bọ́ ọ̀rọ̀ bá tàkà nù màdínà pé aisha ti ṣèbàjẹ́ pẹ̀lú arákùnrin ó di làásìgbò débi pé ìdààmú sì bá nàbí sallallahu alayhi ìdààmú bá ọba lọ. nígbà wọn débẹ̀ aisha padà sílé èrò ti tẹ̀ka nù gbòòrò yorùbá lọ́lọ́rọ́ àbí tìbìtì aisha ọmọ kankan wọn kàn sẹ́mi rẹ̀ nulẹ̀ ìròyìn ti kà nẹ́bí sọ̀rọ̀ náà àlẹ́ òsèlè mọ́ra ànẹ́bí ò lè lọ bá aisha pé gbọ́ aisha bò lọ jẹ ànẹ́bí sá da alẹ́ pé tó ó dojú ẹ̀ lónìí. ń anabi sallallahu alayhi wa sallam bá pe aisha ó aisha ó ní rẹ wà á máa lọlé á máa lọlé ọba lọlé lọ́wọ́ yóò wáyà pé kò sí ẹ̀kú mọ̀ kankan tiẹ̀ pé kí ló dé rẹ̀ táwọn lọ sí nílé náà eléyìí wà nù sùúrù tó dáńgbà ní gbogbo àlè lédè nǹkan mi ìbá dojúrú débì kan mọ kọ́lẹ̀ kì í sì láńfẹ́ yọ kọ́kọ́ lọ lé wọn kí làákà ìtìyẹ náà kọ́kọ́ wálé kára àtìyẹ náà ti ń jó láwọn kọ́kọ́ balẹ̀ kọ́ wa tó tó ronú ìgbésẹ̀ tó gbé nábì ni máa lọ lé ọba lọ ńgbò délé abubakar sidiq àti ya aisha gbára tí wọ́n rí wọn ni tó ọ̀rọ̀ ti bá débi kan ọlọ́run bá ti ní kọ́kọ́ mọ́ wálẹ̀ wọlé abubakar wá pé aisha ó lè ra aisha nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ti lọ ní ìgboro bàbá òkú sọ fọmọ rẹ aisha ni ọba mi lẹ́rù ọjọ́ nǹkan ìkòyà oníkọ̀ ṣùgbọ́n kò wá sí tó bá mi lọ́kàjẹ́ tó ti bá mi sọ kí ni bàbá rẹ sọ ó ní aisha mo fi ọlọ́run ọba bẹ̀ ọ́ sóòótọ́ ni ó lè lọ bá mi lẹ́rù jù pé kí bàbá mi kò ṣe ẹ̀rú kú sí ìsìnkú rí bẹ́ẹ̀ ó ní mo sì bu ẹkún ó ní mo sì bu ẹkún èmi nígbà gbogbo eléyìí lọ tán wọn sá wà ń bẹ ọlọ́ọ̀bọ ọba àlejò ọláwó níbi kí sọlá rẹ ọlọ́ọ̀bá wa fànàbí ilé ọlọ́ọ̀bọ sàn kankan fànàbí sọlá rẹ ọsàn ọlọ́ọ̀bá fi ilé nkàlùkù sàn gbé tiẹ̀ nkàlùkù sàn gbé tiẹ̀. ìgbà náà lọ́lọ́run bá tó sọ àyà kalẹ̀ àyà mẹ́wàá lórí ara wọn bá sọ kalẹ̀ tó fi kó àyíṣà mọ́ àyà mẹ́wàá lórí ara wọn ọlọ́run bá sọ kalẹ̀ lórí ara wọn ó fi kó àyíṣà mọ́ bá bá ọkọ́kọ́ bẹ̀rẹ̀ ọba àwọn mọ̀nàfíkì ni àtẹnutọ́ farajọ wọn náà nínú ẹ̀kọ́ tá yẹ ká kọ́ ń bẹ̀ ní sọ́ọ́tì nínú àyà ọjọ́ ti lọ àníkà àwọn àyà ṣùgbọ́n ọba ti bá wa wí bẹ́ẹ̀ ó ní gbogbo àwọn ẹni tó jẹ́ pé ìwà àbàjẹ́ àbí tí ọ̀dà nímọ̀ wúwọ̀n kí wọ́n tán ká láwùjọ ọlọ́run bá ní ìyà tó le látọ̀dọ̀ ọlọ́run ọba ń retí wọn tí a ti mọ̀ pé ní máa news ní máa dùn sọ ọkọlé kọ́dà wọ́n ti ẹgbàgbé kí n sọ fún wọn ní ìpẹ́ ẹ̀rọ ti kọ́ lọ́lé wọn àmọ́jọ wọn bá ní ó ṣèbàjẹ́ bọ́wọ́ délé bí ọ̀gọ̀ yóò tún gbọ́ ọ̀la ogun pé nǹkan kan sọ fún ọ. ọlọ́ọ̀bá ni gbogbo àwọn tó jẹ́ pé tí ọ̀dà tó ṣẹlẹ̀ láwùjọ làwọn máa tán ká ní máa wù kí wọ́n sọ ká kí wọ́n rẹ̀ ìyá ẹlẹ́ta ẹlẹ́rù wọn aláwọ̀kọ́ inú tá a rí kọ́ nínú ni wọ́n á sọ fún wa pé kí ló dé ńgbà wọn sọ nǹkan kan tó jọ bẹ́ẹ̀ zannal mu'minuna wal mu'minatu bi anfusihim khayra wa qalu wa qalu ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين àbí tọ́jọ́ bẹ́ẹ̀ ọlọ́ọ̀bọ bá àlékè ọlá ní kí ló dé ńgbà tó gbọ́ irú rò bẹ́ẹ̀ ó ṣe rẹ o láàrin ìrìn àtọ́lọ̀ kí wọ́n gbọ́ rò pé káì tó bá dé mi wọ́n fi wẹ́ ẹ̀sùn ìkàn ṣé ń gbà ká tó wá ní wọ́n mọ̀ tàkà gan rẹ òjò rẹ lẹ́nu mọ́ tó èmi ibi tá a lọ tó já mú kíso ẹ̀wà múmú wá ní sókì ni abubakar nígbà tó lọ bá wa sọ àwọn àyà ìkàlẹ̀ tó pọ̀ wọn mọ́ ọlọ́run bá lóhùn ṣe bẹ́ẹ̀ láti àṣàbò òṣàrán lẹ́kọ̀ọ́ ẹ mọ́ rò pé ìròyìn tó tàn káwọn ẹ̀yìn ara alẹ́ abubakar ẹ mọ́ rò pé aburú lọ jẹ fún yín gbádùn ọ̀ka lẹ́kọ̀ọ́ oore lọ́jẹ̀ ọ̀nà wo lọ́gbàdo oore ọlọ́fẹ́ sọ àyà àwọn àyà kankalẹ̀ tí wọ́n máa kà lórí yín tálkì yàmì èdè títẹ̀lẹ̀ wọn bá sẹlẹ̀ ọlọ́run ní sọ àyà wọn kalẹ̀ jó ojúmọ́ wọn bá ka àyà náà àwọn ní bá wí. ìlọ́pàtọ́ lọ́ba ti fi ilẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọ́ba ti ní ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀. ọlọ́ọ̀bọ bá ní kí ọlá wa ń sọ fún wa abúgbọ́kẹ́rin bá tẹ̀lé òsẹ̀lẹ̀ inú rẹ̀ wá dùn ọwọ́ dúpẹ́ fọlọ́pọ̀ kọ́dà wọ́n ní nígbà wọn sọ fún aisha nù rí wáyà kan alhamdulilah ọ̀nà àbáyọ ti dé wọ́n ti fọ́ ọmọ tá a lóru pọ́ fọ́ ọmọ òun ló pa nàbí bá oníṣẹ́ o sọ pẹ́ nìkan mi mọ́ òun náà ló sì fọ́ ọmọ arákùnrin kan wá ń inú àwọn tó jẹ́ pé àwọn aláìní ni abubakar gbà sọ́dọ̀ ń tọ́jú rẹ̀ ìnáwó lè lórí òun ní gbọ́ gbogbo bùkátà rẹ̀ lọ́dọ̀ abubakar ló ti dìde ọ wà nú àwọn tí wọ́n ń tan ọ̀rọ̀ ọ wà nú àwọn tí wọ́n ń abubakar wa abubakar sáwọn nígbà tó lọ́wọ́ kalẹ̀ wọn adúpẹ́ fọ́lọ̀ wọ́n á fàbọ̀ sórí ìtì ẹ̀ ọya kó gbogbo pàǹtẹ̀ ẹ̀rù rẹ̀ pátá sílé kán ìtúná lé ọ lórí mọ́ èmi ò tún náwó mi lé ọ lórí mọ́ máa lọ ìwọ̀n bẹ́ẹ̀ tí mo ti ṣe tẹ́lẹ̀ ọlọ́ọ̀bọ̀ fòrè sí máa lọ ọlọ́ọ̀bá wa ti torí rẹ̀ ọlọ́ọ̀bá tún wá sọ àyàkalẹ̀ fún abubakar ọlọ́ọ̀bá ni wàláyà tẹ́lẹ̀ olùfọ́dúnlẹ̀ ní nkùn ẹ̀yin tọ́lọ̀wọ̀n bá kẹ́ tọ́lọ̀wọ̀n bá bùkù pọ̀tá àti áńtí olùkórùbà ẹ má gbùra lórí pé ẹ ní ná dúkìá yín lórí àwọn ẹni tí wọ́n jẹ́ páláìní mọ́ tí wọ́n ní bùkátà torí pé wọ́n ti sẹ̀yìn ọlọ́ọ̀bá ní pẹ̀lú àfọwọ̀lì ọ̀sùpà ibi mọ̀ ń lọ gan-an ọlọ́ọ̀bá ní ẹ sàmójúkò ẹ dárí ọlọ́run bá ní aláàtú ìbúnà àyẹ̀fẹ́rẹ́ aláhù lẹ́kọ́ sẹ́yìn ọ̀fẹ́ kọ́ lọ́wọ́ bọ́ dárí jẹ́yìn sẹ́yìn ọ̀fẹ́ kọ́ lọ́wọ́ bọ́ dárí jẹ́yìn kí ló dé tó àmọ́ rúpẹ́ nìkan ti tẹ̀sẹ̀ kan tó ti tóbi pé wò lè dárí jì mọ́ tí wọ́n ọ̀fẹ́ kọ́ lọ́wọ́ bọ́ dárí jù àyà ìsọkalẹ̀ gbàrà wọ́n kà fún abubakar létí báyìí ń bọ́ tí àyà ìdé ti abubakar ẹsẹkẹsẹ ló ní ọyá mọ́sítà máa padà bó lọ́lọ́ ọ̀bẹ mi gan fẹ́ kọ́ dáríjì mi ọyá ọyá mo dáríjì irú eléyìí lọ wa pé mo ti búra pé wà láì ní dáríjì jọ parí lónìí mo ti búra pé wà láì kò ní parí jọ parí lónìí ẹlòmí yóò sọ̀rọ̀ gan yọ wọ tí mo máa sọ ẹlòmí òkú ọ̀run ò ní wulẹ̀ dìde wá sí ti tó dákun gbà kò sókú ọ̀run ká tí ó dìde tí ọbẹ̀ ọ̀ dé wá sí ọbẹ̀ ọ̀ ṣe kàfárà lórí ìtọ́ bá ti bóra lé lórí kó o lè bá a jẹ èrè oore tó pọ̀ tí ọgbẹ̀mí rẹ̀ wá kọlọ̀bọ̀ sànù wọn ọlọ́ọ̀bá parí ayẹ̀kọ́ ọláwọ̀ fúru alim ọlọ́ọ̀bá jẹ́ ọba aláforíjì ọba oníṣùúrù tẹ́ ẹ bá fẹ́ káforíjì ọlọ́run ọba gbalúkọ́ lórí ẹ̀yin náà láforíjì ẹ̀yin náà ṣe sùúrù pẹ̀lú ẹni tó bá ṣe ń tí ò dáa fún yín ẹ̀yin náà ẹni tí kọ́lọ̀ ọba ṣe sùúrù pẹ̀lú wa ni tí ìbá ṣe kọ́lọ̀ ọba ṣe sùúrù pẹ̀lú wa ta ni ọmọ bẹ lórí iye pẹ̀lú yín kò sẹ́ni tí sẹ́kù ìbá ṣe kọ́lọ̀ ọba ó mu wa gẹ́gẹ́ bá kọ́lọ̀ á ṣe sọ fún wa ìbá ṣe kọ́lọ̀ ọba ó mu wa látàrí ẹsẹ̀ tá à ń ṣe pátì ṣe tá à ṣe máa tára ka alazari àmì dáàbà ọlọ́ọ̀bá ni kò sí tí ń sẹ̀mí kan tí ó sẹ́kù lórí ìpẹ̀lẹ̀ kọ́dà ìrà ní sẹ́kù lórí ìpẹ̀lẹ̀ gbogbo ẹ̀ pátá lọ́lọ́ọ̀bọ̀ bá ti bínú parẹ́ pé wọ́n sẹ̀ sùúrù náà lọ́lọ́ọ̀ bá ṣe pẹ̀lú wa kí wá lóde táwọn òní ṣe sùúrù láàrin ara wa kọ́lọ̀ ògbó fún wa sùúrù tí ó di èrè fún wa láyé àti láyé tẹ̀yà rẹ̀ adùnbà ìtọ́lá àwọn aya tá a ká níwájú àwọn aya ń jọ mọ́ra wọn ó sì ṣe pàtàkì ń sọ̀rọ̀ nípa inú mùsíbà kàtí máa sábà ṣẹlẹ̀ nínú ilé ọ̀pọ̀ wa láàrin tọkọtaya kí ni ó bí ọkọ ó búra pé wà láì tó súnmọ́ ọmọ a máa tẹ̀lé àbí ìtẹ̀lẹ̀ a máa tẹ̀lé tírú bẹ́ẹ̀ bá wa tẹ̀lé kí ni ìdájọ́ sẹ̀ríà kí ni ìdájọ́ ọlọ́run tírú bẹ́ẹ̀ bá tẹ̀lé tó láǹ sọ̀rọ̀ nípa wa gbé wọnú ilé wa àbíyàwó náà lọ fẹnu kọ pé wà láàyè nígbà kò súnmọ́ mi kí ni ọ̀tẹ̀ yìí rẹ̀ wá inṣàlá a gbọ́ èsì lórí rẹ̀ inṣàlá nínú àwọn àyà tá a kà lọ́la kọ́lọ̀ bọ́ sọ ẹ̀mí wa dọ̀la náà bá download inside mobile phone has the náà wọ́n béèrè nípa pé kòránì téèyàn ká ní inú uh, irú àwọn kan gbà lóde ní ìsìn especially wa fóònù ọwọ́ wa uh, àwọn mìíràn tó ṣe pé a lè fi kòránì sínú táàsì máa ka tá máa rí tá máa ka wọ́n á béèrè pé ṣe uh, irú bẹ́ẹ̀ náà lábẹ́ ládá sí irú ládá kan náà lálọ́ jẹ́ pẹ̀lú èyí tá a mú lára wẹ́tàǹkà azari pé kò sí tó burú gbogbo tó léwu tẹ́lẹ̀ kìí sára pípa náà wọn kọ àlùkòrá ní sí láyà nàbì kìí sára pípa báyìí wọn kọ sí ààrẹ egun ni ààrẹ agi ni ni wọn padà kọ sí láyé anabi sọlọláwà àlè òsàlẹ kò sí pípa báyìí nítorí délé kìí ṣe pé pípa nǹkan lọ́jẹ́ kìrìkìlà nǹkan ń bẹ́ lòsùkùn so nítorí délé tí wọn bá sí ipad àbí smartphone rẹ ti ń ka àlùkòrá ni pẹ̀lú ògbọ́ ọlọ́run irú ládàá pé ń ká àlùkòrá lọ́sàn-án ní ẹ̀sán rere ẹ dákun kí ni ìdájọ́ ìwẹ̀ tí wọ́n máa ń wẹ ọlọ́mọ tí ó bá ṣẹ̀ṣẹ̀ bímọ ṣíṣe rí àfaramọ́ kí wọ́n wẹ ọlọ́mọ náà tàbí òun yóò wẹ ìwẹ̀ náà fúnra rẹ̀ tí ó bá tí wọ́n bá fẹ́ wẹ̀ ta ni ó yẹ kí ó wẹ̀ ṣé ìyá rẹ̀ ni àbí ẹni kẹ́ni ló lè wẹ̀. tọ́ sọ́lù alẹ́ nàbí ìkàrí mo rò a ti dáhùn ìbéèrè yìí láwọn ọ̀nà tó ẹ̀wẹ́ ìwẹ́ táàwẹ́ ẹ̀ntọ́sẹ̀ bímọ tọ́láwọ́sá ń pè wọn kan jíébò ipe kí ni ìsìláàmù kọ sí ìbéèrè tá a béèrè pé kí láǹfààní wẹ̀ wọ́n ẹ̀yìn ìyá wa tẹ́ ń wẹ̀ kí láǹfààní rẹ̀ mo ń bí ni àbíkọ́ láǹfààní àtẹ̀wọ̀n fomi gbóná dúnra wa lálẹ́ ó ní kẹ̀kẹ́ tá a gbà wà ń bẹ̀ kí láǹfààní náà kí egun ò lè le arákàlá òdìdún àsọ́rọ̀ àlàáfíà là ń sọ omi ìgbóná tàbí wẹ̀ à ń sọ̀rọ̀ àlàáfíà ni ìyẹn pé ká làáfíà ẹni tó bímọ ká làáfíà rẹ̀ ó lè bà kún níbi ó ti bímọ tàbí wọ́n léèrè níbi ó ti bímọ lọ́sibítù tó ti bímọ wọ́n kọ tábìlẹ́tì fún wọ́n kọ gbogbo ẹ̀ fún tí wọ́n kọ́ sínú bẹ̀rẹ̀ pé tí a bá sì délé o ẹ wá omi gbóná kí ẹ fi jó la ẹ dá mi lóhùn wọn kọ́ aláwọ̀kọ́ nù táwa nìkan là ń bímọ aláwọ̀ funfun ń bímọ eégún tiẹ̀ ń ṣe lè ẹ mọ̀ ló pé èbó èbó ń jó ní tí wọ́n ń ṣe programu obìnrin kan ọlọ́mọ rẹ̀ ó bí nǹkan ní twenty one kan ní èbó sì ni ohun olómi ń gbóná ní sóòjì ni pé in tó ti ń sọ gbogbo eléyìí in tó jọ má làáfíà làwọn àwọn elétò ìlera sì fi yé wa pé in kó bá làáfíà ju in ti ń já làáfíà lọ ọ̀rọ̀ pé ta ni ó ṣe ẹ̀wẹ́ àṣẹ tí dèbè lè o omi ń gbóná ọ̀pọ̀ rẹ̀ wọ́n ní máa fa ṣé ni wọ́n ti kẹ́jọ òru ni àbí tí ó tẹ́jọ́ ní ní kọ́ńtúrọ́mà tẹ́tí ò ní ní kọ̀ǹtúrò mọ̀ nítorí ìdílé lábẹ́ ètò ìlera gan kìí ṣe tá a fara mọ́ tábà gbé sábẹ́ sẹ̀ríà sẹ̀ríà owó yẹn sí lábala méjì abala pé àlàáfíà tó jẹ́ torí pé n tó lè kó bá làáfíà ní kí n tó lè má làáfíà wà ká gbàgbọ́ yòó dáadáa kì í ṣe n tó lè má làáfíà wà ní tí kó bá làáfíà ni ní tó sì wọ́pọ̀ jù nínú tí jẹ́ kó ṣẹ́gun rè ó le irú oúnjẹ tí ọ̀jẹ̀ ni irú oúnjẹ tí ọ̀jẹ̀ báyà gbogbo owó ojú tẹ̀ fi ń dání àti tẹ̀ fi ń ṣe kíní gan tó bá jẹ́ ní ìlú àti bọ́m̀bìtà lẹ́ẹ̀rà fún kọ̀ bá wúlò fún ju gbogbo eh, igi ẹrù kan ẹlòmíì bá ti níyàwó rẹ bímọ bóun ni ó ṣe ra igi ilé lóku kí ẹ ṣe ètò wọn fi ṣe kó mọ o ètò wọn mọ fi jọlá ọ̀pọ̀ rẹ̀ ń tí ó jẹ́ níjọ́kan ilẹ̀ gbàgbẹ́gbà tàwà ní tàwà yunifásitì ẹnìkan àwọn ọ̀rẹ́ wa ìyàwó rẹ̀ ya bímọ òun gbéyàwó rẹ̀ lọ gbéyàwó rẹ̀ lọ skúl sọ̀rọ̀ rẹ̀ bímọ àkọ́bí ni wọ́n bílé rẹ̀ tuntun ìyẹn ti wá ibi ẹwọ́n ta ní àmọ́ ọjọ́ lábáyìí mo ní ní saudi tó ọba dánwò ọlọ́pọ̀ mú ọ ọlọ́pọ̀ gbé ọmọ ilé pé kélékélé tó ń dánwò ìyá ó sì bímọ àfi bẹ́ẹ̀lẹ̀ gàgbà tó bímọ bíi márùn àti mélòó kan kò sì sí tó ṣegun rẹ̀ òun náà ni bá ṣe pé jọ́ọ̀sì lọ́wọ́ àbí gọ́ńbẹ̀ wọ́n ní ẹnkìnní kan kò sí tó ṣe kò sí tó ṣe àti ìkàkàtà àkàngbàgbọ́ ni tá a ṣàtìsí àsìgbọ́ ni nítorí ìdílé kéèyàn bá ṣe wí pé òun ọ̀wẹ́ mi gbóná fún òun tó ẹnu àlá o táwọn elétò ìlera sì fi yé wa pé ó kó bá làáfíà rẹ lófin ìṣẹ̀rí àlórí rẹ torí pé ń tira rẹ̀ bọ́ tí ó jẹ́ ìpalára fún un ọlọ́ọ̀bá sì ní wàhálà tó kò bí àìdí ìkùnmí lẹ̀ ta àlùkà gbogbo tí ó kó bá yín tó lè kó bá làáfíà yín ẹ mọ̀ dán o. ele jẹ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ pé ta ni ọ̀wà awẹ̀ kò sẹ́ ṣéyìn ń bẹ̀ mọ́ ibi tá burú kejì ní ìnà tó máa wá wà ń bẹ̀ nù ìpẹ́ ìyá kan ní ní omi ilé ìwẹ̀ wọn láàrin ìta náà lọ wà àwọn ọmọ kéékèèké nù fi ṣe pé ìyá alágbájá ìyàwó ń sunkún ni ẹ ti ṣe à ọmọ àwọn ẹ̀yà wa kọ́lọ̀ ọ̀bọ san wọ́n lẹ́sàn rí púpọ̀ tí wọ́n ti tẹ́lẹ̀ wọ́n sí pẹ̀lú àníyàn dáadáa wà láì wọn sí nípa pé kí wọ́n ní ẹnìkan là ń táwọn gbàgbọ́ tí wọ́n sì rò pé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wádìí ti fi yọ wá pé kì í ṣe bẹ́ẹ̀ ibi wà ní kéèyàn ọgbọ́ gbogbo ilé ọgbọ́ lẹ́nu àwọn ọgbọ́ lẹ́nu àwọn dókítà ọgbọ́ lẹ́nu àwọn nọ́ọ̀sì dúró pé nǹkan ti wọ́nù in títí máa wọ̀ kọ́lọ̀ wájá nìyẹn ọ̀wọ́ ọ̀dà àníyàn ni máa bàjẹ́ ń gbà mí ìyá mi ò tí wàá mọ̀ wò pé tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ fẹ́ mi ìwọ́ wà ọlọ́run ní jẹ́ èmi náà bí wọ́n ti ṣe fún mi tí mo kéwòn ìwọ náà gbọ́dọ̀ kì ní ó ti wà lọ́kàn ìyá mi ìní ọ̀wà dúró pé wọ́n gbọ́dọ̀ ṣẹṣẹ́ àwọn àfáà ní ọ̀dà kọ́dà lọ́sítù náà wọ́n ní ọ̀dà tí ilẹ̀ ń sàn nítorí délé kọ́lọ̀ wo fún wa ní agbára àti lè ṣàtúnṣe ọ̀rọ̀ pé ọ̀rọ̀ pé wọ́n ìwé ẹ̀ tó bímọ ta ni ọ̀wẹ́ àti ta ni ọ̀wẹ́ gbogbo eléyìí ẹsẹ̀ tí wọ́n fara mọ́ ká béèrè báwo ni kíláàsì ká àlàáfíà òfin lékun. alẹ́ ìtàkùn ṣe láwọn ètò ìlera tẹ́lẹ̀ kí ló dé ń gbà mí tọ́ bá kankan fúnra wa lánìkà àtúndì agbọ́dọ̀dọ̀ síwítù ìbá ńlá àgbò bà ńlá àgbò kínní ńgbà mí tọ́ bá yá ọsibítù náà lákùdà sí ńgbà míì ga elomi ò tẹ̀ kúlẹ̀ kò làbò kankan ọba ti di pórí fún ṣe kínníkínní kan ọ̀sájà adé jẹ́nẹ́rà bára yìí ti ń ṣe kò kọ̀fẹ́ yé mi ìyá gan yìí náà bẹ́ẹ̀ náà ti ń lóde ń lomi gbóná pé tá a ti ń ṣe tẹ́lẹ̀ bó fún aláǹfààní àti láwùjọ náà. kan. miliyan nawa ne ya kafin ya fi da zakka wọ́n béèrè pé èlò lówó tó ní ìsìnkéyàn tó yọ zakka ní èlò ní nǹkan ìṣẹ́ kò tó nǹkan bí 1.5 million ilẹ̀ rántí àti wọ́n bá bá wọn wò torí pé máa change ní máa yàtọ̀ ni bí exchange rate bá ti yàtọ̀ sí ní máa determine ní náírà èlò ní zakka òkè bóyá tọ́lọ̀ bá ṣe tí ń bàgbàgbé inṣàlá ọlọ́la tí mo bá rántí ṣàlà what is the meaning of these names abdullahi and alhami. wọ́n bẹ̀rẹ̀ pé kí ló kọ kí ni ìtumọ̀ àwọn kọ ẹ̀ abdullahi ìtumọ̀ rẹ̀ ni pé ẹrú ọlọ́run tí wọ́n bá sọ yẹn ní abdullahi ẹrú ọlọ́run àdìsí fẹsẹ̀ rìn rà nẹ́bí sallallahu alayhi wa sallam ni ahabul asma ilallah abdullahi wa abdulrahman anabi sallallahu alayhi wa sallam ni ó kọ tọ́lọ̀ wọn bá fẹ́ràn jùlọ inú kọtẹ́ ń àwọn ọmọ yìí. ó kọtọ́lọ̀ wọn bá fẹ́ràn jùlọ náà ni abdullahi àti abdulrahman ó kọtọ́lọ̀ wọn bá fẹ́ràn tó wọ́ lọ́wọ́ bá jù òun náà ni abdullahi àti abdulrahman wọn á béèrè pé bá lọ́mọ ọ̀dà abdullahi abdulrahman ìdí jẹ́ pé abdullahi abdulrahman ti pa àlesọ kọ mi gbogbo kọlá àlesọ ló ń pè lókùgbà tíṣẹ̀rí àbá ti faramọ́ títùmọ̀ rẹ̀ dà Ah, ẹlẹ́ẹ̀kejì wọ́n á bẹ̀rẹ̀ pé kí ni túmọ̀ alamin alamin òun náà ni pé ẹni tó wà trustworthy ẹni ìfọkàntán ẹni ìfọkàntán eléyìí sì wà ní okò anabi sallallahu alayhi wa sallam bal ká anabi sallallahu alayhi wa sallam kọ́lọ̀ owó tó gbé dìde lójíṣẹ́ làwọn ará amaka ti sọ mí ẹni ìfọkàntán olódodo nítorí délé alamin ókọ tó dáa ní ẹni ìfọkàtà bákan náà ọ wà ní alukur'an pé jibril ruhul amin kó nazara bí ruhul amin nítorí délé ọ wà ní ókọ tó alukur'an fi tì sí ókọ jibril náà pé ǹjẹ́ ruhul amin ẹ̀mí ẹ̀mí tó jẹ́ pé ti fọkàtà yìí nítorí délé tí ẹ bá sọ ọmọ rẹ ní alamin ókọ tó dáa ní ọ anabi sallallahu alayhi wa sallam. والله تعالى what means mean Allah's gift for boys and girls? What what names means Allah's gift for boys and girls? Ah, wọ́n bẹ̀rẹ̀ pé irú ọkọ̀ wo lèyàn lè sọmọ tí mo bá gbàgbọ́ ìbéèrè wọn ọkọ̀ wo lèyàn lè sọmọ tí ọmọ túmọ̀ pé asọmọ náà ni pé ẹ̀bùn ni akọmọ ikú inú rẹ̀ inú tí mo mọ̀ wọ́n máa sọmọ ní hibatullah wọ́n máa pẹ̀ ní hibatula ọwà nù ọ̀pọ̀ hibatula dẹ̀ ni wọ́n máa sọ ọkùnrin máa sóbi ní hibatula wọ́n lè sọ ní hadiyatula wọ́n máa sọ bẹ́ẹ̀ nínú díẹ̀ tí mo kà lè rántí nù ọláwù tá a explanation from the plate i made so i went to one of the primary health center and was opportune to enter the labour room and saw that one of the mattress is bad i made place to allah that if he makes me pregnant I will change the mattress. Alhamdulillah, Allah granted my wish. But later, when I went back to the center and found the mattresses have all been changed to a modern clinical bed. Wallahi, I can't afford it. So can I buy something else to replace the mattress? Tọ́yì, mo rò pé tí wọ́n ṣe béèrè ní sókí ni pé ní àsìkò kan táwọn ráyè lọ ilé bí àwọn eh, dispensary yẹn ni pé àwọn àyè tí wọ́n sí fún bá ti bímọ àbí ń tọ́jú ọmọ bẹ́ẹ̀ àbí inú àwọn bí àwọn hospital kéékèèké bí àwọn hospital kéékèèké nígbà táwọn lọ àwọn bí táwọn ti ń kiri ká àwọn á rí pé nínú ọgbà ń bẹ̀ ọ̀kan wà lọ́sí pé mátáráàsì ọ̀hún ti ṣe kí o ó ti bàjẹ́ àwọn á rí pé pẹ̀lú òògùn ọlọ́run tọ́lọ̀ bá bá bọ́ àwọn lóyún táwọn báyìí lè lóyún àwọn ó ṣèǹdì matirasi àwọn ọ̀rà ní ìwà tí wọ́n fi rọ́pò rẹ̀ ọlọ́run sì gbàdúrà wọn ọlọ́run bá fún wọn ní in tí wọ́n tọrọ nítorí délé wọn wọn lọ dẹ́dẹ̀ tí wọ́n ti sẹ́nu in tí wọ́n búra lé lórí nígbà wọn débẹ̀ wọn bá rí pé à eh, ìlọsíwájú ti bá irú ọ̀sìpítù kéèké yìí irú bẹ́ẹ̀dì tọ́wà ń bẹ ní ìsìn ti ìgbàlódé ni lẹ́tọ́jẹ́ pé in tí wọ́n sì ń tẹ́ sórí rẹ̀ ó ju agbára àwọn lọ nítorí wọn béèrè pé ní ìsìn àwọn òsì lágbára rú ti ètò wà ń bẹ ní ìsìn báwo làwọn ò ti ṣe morúkọ àṣàlàyé kó tó dípá sọ kí ní dàbílẹ àti ṣàlàyé pé kì ṣe ń tá a fẹ lófin ìṣẹ̀rí à ká máa fi nǹkan kan tá a fẹ fi ká so mọ́ ìlérí kan tá a ṣe fọlọ ìgbé ọlọ́run bá tọ́ ọ bá ṣe báyìí fún mi wọ́n ṣe báyìí ọtọ́ nù ìṣẹ̀rí à kì ṣe pé kọ́tọ̀ ṣùgbọ́n kì ṣe ń tá a fẹ́ tẹ́yìn bá ṣe dandan kó mu sẹ ṣùgbọ́n kì í ṣe ń tá a fẹ́ torí ẹ̀gbà wọ́ọ̀rọ̀ wa pé irú ìlérí báyìí á fi gba nǹkan lọ́dọ̀ àhùn ni ọlọ́ọ̀bẹ sì sàwọn gbẹtọ tọ ọba ṣe báyìí fún mi èmi ni ó ṣe báyìí fún tọ ọba ṣe báyìí fún mi máa wù ọmọlúwàbí ọlọ́ọ̀bẹ ṣe bẹ́ẹ̀ nítorí délé torí ọjọ́ iwájú ká sàtúntì ṣùgbọ́n tẹ́yìn bá wa ti ṣe ọjọ́ dandan gbà fún mu sẹ irú ipò tiwọn yìí nítorí hàn sí mi ni pé bákan méjì ni tọ́ba jẹ́ pé wọ́n ṣe ìlérí pé eléhùn gan máa wà pààrọ̀ mo bá débẹ̀ kò sẹ̀ sí bẹ́ẹ̀ mọ̀ mo ní máa pààrọ̀ eléyìí matirasi báyìí máa pààrọ̀ ṣe pé máa ra just pé mo kàn fẹ́ donate fún hospital eléyìí máa wà pààrọ̀ nígbà mo débẹ̀ kò sẹ̀ sí bẹ́ẹ̀ mọ̀ kò exist mọ̀ mi pé kò sí lórí mọ̀ torí pé in tó ti ṣe kò ma aye ti lo nǹkan kò ma so eléyìí kò fi hàn pé kò sí aburú lórí rẹ̀ ṣùgbọ́n téèyàn bá ń fẹ́ àlékún dáadáa ìwọ̀nba tó lérò pé kíní ẹ̀ lè tó irú matrasi tẹ́lẹ̀ o tọ́ba mú iye ibẹ̀ fi ṣe sàrà elu àlékún ládàá lórí wọ́n láwùjá ara rẹ̀ náà. tí wọ́n bá dápọ̀ olùwà ní sọ̀rọ̀ láwọn àjọ sálá ní inú súra tí a ń ká lórí ìran sí àdìsọ pé sọ̀rọ̀ láwọn àjọ sálá. ìbéèrè yìí máa sábà wá lórí pé nígbà tá à ń kírun lọ ìmáàmù wa ka aya kan nù àwọn aya mẹ́rin alukurani tó dápọ̀ anẹ́bí sọ̀rọ̀ láwọn àjọ sálá pẹ̀lú ọkọ rẹ̀ bọ́yọ̀ ka ti parí fati muhammadu rasulillah àbí ti sọ́rọ́ tó tẹ̀lé sọ́rọ́ muhammadu wa amanu bí ma nù ala muhammadu àbá kàmá kánà muhammadu àbá ahadi mẹ́rin jáde fún wàlákì rasulallah ọ́sádà kọ ànábì sáàlẹ̀ sí sallallahu alaihi wasallama nínú òun arínú àwọn olùmọ̀ tí wọ́n rò pé a lè ṣe tọ́ba dẹ̀rùn náà fìlà ṣùgbọ́n tọ́ba dẹ̀rùn ọ̀ràn yìí hàn ní ṣe gẹ́gẹ́ bí afa ibùdó kayim ṣe mú wánú tíra bilawul afaham fi fagilé salati wa ala khairil anam ìgbẹ́ tó bá jẹ́ ọ̀rọ̀ ìmáàmù ahmad wọ́n gbọ́rọ̀ ìmáàmù ahmad wa ìgbẹ́ tó bá jẹ́ nùnú náà fílà èèyàn lè ṣe sọ́lá àlè ọ̀sẹ́lẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ ọ̀rọ̀ náà yẹn èèyàn ò lè ṣe ṣùgbọ́n tí ó súnmọ́ jù ní ẹ bá fa ọ̀kan ṣe sọ kọ́lọ̀bọ̀ jẹ́ àríwọ̀ pé wọ́n sọ pé n tó fi dídí àjù náà ni pé kò sí àtọ̀ láàrin náà fílà àti ǹjẹ́ ẹni tí kò há quran ṣùgbọ́n tí ó jẹ́ olùkọ́ alukoran ní gbogbo ìgbà ṣé irú ẹni báyìí yóò rí yóò ní irú ọlá tí ẹni tí ó há alukoran yóò bà ní ọjọ́ àlùkìyà. ẹni tí kò wọ̀n alukoran ṣùgbọ́n máa ka alukoran ní gbogbo ìgbà ṣé òun náà rí irú ọlá ẹni tó dá alukoran abẹ́tọ́ alukoran la wọn ò lè dà náà wọn ò lè dà náà wọn nípò tiẹ̀ ẹ̀ ń tí ọ̀hálùkù rà á ni. ó lè lọ́la jẹ tó alukur'ani lọ́gán wájú ọlọ́ nbomi láyé mi torí pé ẹ̀mí ló lòun kà ó ṣe é ṣe kọ́jú kankan tí ó ní ka alukur'ani dókun ẹlòmíì ó sì alukur'ani láàrin ijọ́ mẹ́ta ó ti ka alukur'ani dókun láàrin ijọ́ mẹ́ta ó ti ka alukur'ani dókun láàrin ijọ́ mẹ́ta ó ti ka alukur'ani dókun láàdáa ń ṣùgbọ́n inú tọ́pọ̀ àwọn olùmọ̀jẹ́ bíi sẹ́kàlẹ̀ báyìí ṣe sọ pé inú ọlá tiwọn àbí àdìsí fẹsẹ̀ rinlẹ̀ ipe àwọn tí wọ́n há alukur'an kátẹ́tí ká gbọ́ mo ti máa sábà sọ ilé gbogbo bímọ bímọ ọmọ sọ pé ọlọ́run jáde èrè ọmọ wa ọlọ́run jáde èrè ọmọ ọlọ́run jáde èrè ọmọ wa gbogbo wa ṣùgbọ́n ìròrí pé bóun láà sì dèrè ọmọ wa kọjá kájèrè rẹ̀ ń tayé mo ti gbogbo wàhálà wá pé èrè ọmọ tá a fẹ́ jẹ kọ́kọ́ lé fún mi kọ́ran mi lọ mọ́kà kọ́ra kíní gbogbo eléwọ̀n fi ilẹ̀ lé ayé mi kọ́dà kò ní garanti ó ṣe wàhálà lórí ọmọ fáwọlọ́ jáde èrè ọmọ wa òbí mi ò ti ṣe wàhálà lórí ọmọ ńgbọ́ ọmọ bá rí sẹ́tán ńgbọ́ ọmọ bá sọ pé ọmọ rí sẹ́tán kò ní kóṣù kan kò tí ì gba sálárì àkọ́kọ́ lóbi ọba kù sílẹ̀ wọn túmọ̀ sí pé kó di èrè tó jẹ́ pé nǹkan ayé lọ jẹ á lò kú díẹ̀ ṣùgbọ́n afẹ́ di èrè ọmọ wa kọ́kọ́ já ipe kí la fẹ́ jẹ lára rẹ̀ níta yé ibi tí mo lọ ni pé àdéhìí wa anabisalla alayhisalaam ni ẹni tó ha alukur'ani ti ń ka alukur'ani tó ha alukur'ani ọmọ tó ha alukur'ani nítorí ọgbìn dà kìyàmà kì í sòwò nìkan lọ́lọ́wọ́ bọ́ pọ̀nlé àwọn òbí rẹ̀ méjèèjì ọlọ́wọ́ bọ́ wa kó wọn wá lórí gbogbo ẹ̀dá látòrí ànábì àdámọ̀dé nìkan tí ó gbọ́ ọlọ́wọ́ bá wa pírẹ́sẹ̀ntì wọn báyìí wọ́n fẹ́ wọ́n fẹ́ fún wọn láwọ́ọ̀dù kí láwọ́ọ̀dù tí wọ́n fún wọn anabi sallallahu alayhi wa sallam ni wọ́n bá wọn dé adé ìmọ́lẹ̀ adé kan tó jẹ́ pé ìmọ́lẹ̀ lọ́lọ́run fi ṣe wọ́n wà gbé sí wọn lórí wọ́n á sọ pé àwọn ẹni tọ́mọ wọn há kúrà nínú. ẹ dákun ẹ dákun ẹ tí wọ́n pọ́n lébẹ̀ tọ́lọ̀ ọ̀bọ̀ ọ̀pọ̀lẹ́sẹ̀ rọ́pọ́lọ́ òfìsì náà lójú gbogbo ẹ̀dá pátá kọ́dà kò sí ilé ayé bí ìsìlámì àwọn lásán wọn kàn pé pé ìwọ́n bàbá kí ní afẹ́ fún sátifíkẹ́tì pọ̀mọ̀ rẹ̀ tíráì èrí bínú rẹ̀ ó sì máa bì. ká tó wá níwájú ọlọ́run níwájú gbogbo ẹ̀dá wọ́n wà dé wọn lọ́dú àwọn ọ̀hákùrá ni o ọmọ wọn lọ́hálùkùrá ni inú wa láì ti bẹ fúkọ́ mọ́ hálùkùrá ni àmọ́ òwe òwe tó àná lórí skul ọmọ òsì gbogbo òsèmú ẹlòmí ọba tíráàbù báyìí indo lè kí wọn bọ̀ lùdé islamiyà ni torí sẹkọndìrì iṣu lélẹ̀ o ah, ẹ ń tíráàbù ní sáwọn ọmọ wa lọ lùdé ẹ islamiyà nìkan wọn kọ àwọn ti bọ lùdé skul torí islamiyà ọ̀tí ẹ̀ kankan lọ́dọ̀ tiẹ̀ yín ló gbé kọ́ mo dẹ́ntíníà kọ́ mo di kinní kan ìlèrè tó ń fẹ́ jẹ ó ti gbàgbé tó fi lọ́lá jùlọ aláàkọ́nù ẹlẹ́ẹ̀kejì inú ọlá ti ń bẹ fún àwọn ẹni tí wọ́n há alukur'an anabi sallallahu alayhi wa sallam ni yushaffa'u fi sab'ina rajulan min ali bayt min ali baytihi ọlọ́wọ́ bó wàá wò pé ìwọ́tọ̀ há alukur'an ni kìí ṣe wọn nìkan lọ́ọ́ jàǹfààní tẹ́rí báwọn òbí rẹ̀ ti kọ́kọ́ jàǹfààní náà ọlọ́ọ̀bọ̀ wà wò ọlọ́ọ̀bọ̀ wà ní kó wo seventy persons seventy èèyàn nínú àwọn ẹbí rẹ̀ ọlọ́ọ̀bọ ni ọ̀yà sà wọ́n inú gbogbo bí fámìlì rẹ̀ ti pọ̀ tóun ẹlòmíì kan kò sẹ́ rírí ọlọ́ọ̀bọ ni kọ́ sa sẹ́fíntì àwọn èèyàn nítorí rẹ̀ nìkan màá sì fi wọ́n sáré jẹ náà. nítorí rẹ̀ nìkan nítorí pé wọ́n á kọ̀ rà ni sẹ́mi áhàlì bẹ́ẹ̀ ti nínú àwọn ará alẹ́ rẹ̀ àti ẹ̀mọ́ bẹ́ẹ̀ lọ́ọ̀ pé kí n sẹ́ ẹ̀bọ́n náà tó á kọ̀ rà á nìkan àǹtí mọ́ bínú sacrifice aṣọ rẹ bábúrò rẹ fẹ ó sàníyà bó bá ha yọ kàn ọ pẹlú ògùn ọlọ bó bá ha yọ kàn ọ in alibaiti ọjọ ẹlẹkẹtẹ ẹlẹkẹta nu díẹ nu ọ láti ta ẹntọ alukora á ní orí anabi sallallahu alayhi wa sallam ni yukọlu likari alquran yom alqiyama wọ́n sọ fún ẹ̀ńtọ́ alukoraani torí pé àpò àwọn afáàní wọ́n sọ̀rọ̀ sheikh albani ó lẹ́ ẹ̀ńtọ́ alukoraani làdíìsì ń bá wí. wọ́n wàá sọ fún jọ́ gbẹ̀ndẹ̀ pé àwọn pé ìkara wọ́rọ́ tì ká alukoraani kọ́ máa dùn inú àlìjáná nù ká alukoraani kọ́ máa dùn rẹ pẹ̀lú alukoraani tó ń ká wọ́rọ̀tẹ́kì ọ̀yà máa wá ní ìgbéga inú àlìjáná máa ní ìgbéga kàmákùntà tó rọ́tìlì fi dúnìyà bó ń ṣe ń kalẹ̀ ayé ń tọ́ ọmọ ka tó ń rẹ̀ dùn mọ́ ká bẹ́ẹ̀ kọ́ ló ṣe tiwa bẹ́ẹ̀ jẹ̀mọ́. bí wọ́n ṣe ń ka alukur'ani bẹ́ẹ̀ náà ni ọmọ lò kè sí bẹ́ẹ̀ náà ni ọmọ lò kè sí pé fa iná manzila takaliyọ́ inda ahiri ayatin takara ibi ń tọ́ alukur'ani de ibo ni kpòrè ibẹ̀ ni kpòrè ó de lónìí ẹ̀ ń tọ́ ha izu méjì ọba ti débi izu méjì rẹ̀ tẹ́kù tiẹ̀ dúnú ẹ̀ ń tọ́ ha mẹ́wàá ẹ̀ ha ogún títí ẹ̀ ń tọ́ ha odidi ibẹ̀ ni ipò tí ọ ga jùlọ ìwọ̀n bá ń tọ́ ọba halal kùránì ibò ní pẹ̀lú ipò ibẹ̀ ni kò rí ọmọ nínú àlìjánná ẹni tí ọ̀hà àìsùn kan kọ́ ibò ni kò rẹ́fẹ́ wà ọlọ́run àyà gbìyànjú ká gbìyànjú kò tí ì léètì ọmọ wa kọ́ lọ́ọ́ bó darí wọn pẹ̀lú bẹ́ẹ̀ náà wọ́n àìsùn méjì kí wàá ń ṣe sáà náà lè ha yálà àṣetà rẹ̀ ni wọ́n náà gbìyànjú pé inú àlùkòrá ni wọ́n mọ̀ sẹ́ wà lè sẹ́ńdẹ̀ pé tọ̀ àwọn tí wọ́n tún púròmóòtì wọn o kémi náà wà ń bẹ̀ kọ́lọ̀ ọ̀bọ gbà lẹ́sìn fún wa nítorí délé ẹni tó bá lè ha àlùkòrá ni tá a fẹ́ jù náà ni pé kọ́ ha ṣùgbọ́n orí ha o orí ha o mọ̀jẹ̀ kíkà àlùkòrá ni kọjá nù sẹ́mi rẹ̀ mọ̀jẹ̀ kíkà àlùkòrá ni kọjá nù sẹ́mi rẹ̀ àdìsí fẹsẹ̀ rẹ̀ lẹ̀ gẹ́gẹ́ bí afa ibùnú kathir ṣe mú wa nínú tíra fàtàwá ilé quran wọ́n gbà díìsì kan wá tí ṣe ahmed shakir láti ṣe ń fẹsẹ̀ rìn lọ annabi sallallahu alayhi wa sallama ni man shagalahu alquran an dhikri ẹgbà wọ́rọ̀ kan pẹ̀lú andu ayi táwọn afa ti fanfa lórí pélé wọn fẹsẹ̀ rìn ẹ tó bá jẹ́ pé alquran ti ń kà ń ló mú níṣẹ́ ọlọ́ọ̀bọ ọba àlékè ọlá ní in tí ò tọrọ gan wọn ṣe fún ẹ gbàgbọ́ yìí ni ẹ tọ́ bá kàjẹ́ pé ń ka alukoraani ó ní bùkátà tó pọ̀ mélòó lọ́ fẹ́ sọ fọlọ̀ nígbà ń ka alukoraani rẹ̀ anabi ni in tọ́ dáa ju tàwọn ẹni tí wọ́n ń tọrọ lọ́gán màá ṣe fẹ́ẹ́ sí kàǹkà koraani ìyẹn ni pé bí o tẹ̀ tọrọ nígbà tá ń ka alukoraani ọlọ́ọ̀bù sì máa bá a gbọ́ bùkátà rẹ̀ koraani rẹ̀ lómi sì ní. Emoji òtítù ààrẹ rìn tó ní wà láòótọ́ ni ààrì inú ẹni tí ń dúró dé kó nígbà ẹnìkan bá dé láti maka àbí tó bá dé láti mọ́ra tó bá mú kóra ní bọ̀ kò ní fowó ti ẹ̀ra kóra ní nǹkan mọ̀ jẹ́ bẹ́ẹ̀ rárá kóra ní rẹ kọ́ ọmọ ẹ̀ka kó sì jẹ́ pé kó o ti buye ìṣẹ́jú bó ṣe ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní jojúmọ́ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún o wọ́n alukóra ní mi màá kà báyọ̀ ń gbà mọ́ bá kí àṣùbọ́ àtẹ̀ni báyọ̀ ń gbà mọ́ bá jí mọ́gírí báyọ̀ ń gbà mọ́ bá kí ìṣá ìtẹ̀ni ibi àsìkò tó bá rọrùn fún ọ ti kà sí kún pé ọ wà nínú kó kírun thirty minutes àbí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìfìkà alukur'an níta afẹ́ kí ìsẹ̀mí mùsùlùmí ọjẹ́nu kọ́lọ̀bọ̀ gbalẹ̀ sí fún gbogbo wa ọlá ọ̀tá inshallah. Uh, mata kakaria hapa so akaambia wamata na chambamo naona hekima tofauti sasa kwa ku dola za milioni moja eh milioni moja mata mata tunata halima halima aina sana tofauti okay akuwa nini طيب آه وني آه كافي تواليسي او اتولو بابا ني او تي دا كاغبين دوكاسي ọ̀kan náà àwọn tí àwọn ìjọ sì dánilẹ́kọ̀ọ́ wọ́n ní one accident uh, wọ́n jẹ́ halima ní tófòrò ọkọ̀ wọ́n jẹ́ mohideen so wọ́n ní ká gbìyànjú àwọn tá a bá ti ìráyè lọ kí wọn ká lọ kí wọn tá a bá lè fo ọjọ́ méjì mẹ́ta ká lọ ká lọ àyà bá sì lè lọ lẹ́ẹ̀kọ̀ kan náà ká lọ àwọn tá a wọn ká béèrè lọ́wọ́ àwọn tí wọ́n bá wà ní agbègbè tófòrò tí wọ́n bá mọ̀ tí wọ́n lè júwe fún wa fún wa ọwọ́ àánú tẹ̀ láadáa tẹ̀ ká gbìyànjú àti pàápàá jùlọ nínú oṣù àwẹ̀ pàápàá jùlọ nínú oṣù àwẹ̀ nítorí ànábì sallallahu alayhi wa sallam ànábì bí àwọn sàhábà léèrè ànábì ń dísáyé lónìí ti ń gbáwẹ̀ sọ́lù alẹ́ nàbí karim sọ́lù alẹ́ nàbí karim ànábì ni man asuwa minkumul yawma sa'iman. So tààlẹ̀ tó jí sáyé nù yín lónìí pẹ̀lú àwẹ̀ lẹ́nu abubakar ni ana abubakar lè nìyí anabi sallallahu alayhi wa sallam ni tààlẹ̀ tọ́lọ̀ bẹ aláàrẹ̀ wò nù yín lónìí abubakar lè nìyí anabi sallallahu alayhi wa sallam ni tààlẹ̀ tí ó sì òkú dórí abubakar lè nìyí anabi sallallahu alayhi wa sallam ni mẹ́tẹ̀ẹ̀ta yóò ní papọ̀ lára ẹ̀dá lọ́jọ́ kan náà ló ṣe gbogbo ẹ̀ àyàfi kọ́ bọ́ọ̀lù ọ̀bọ̀ ṣe lọ́mọ àdìjánná bí mẹ́tẹ̀ẹ̀ta ọ̀bá lè papọ̀ ká gbìyànjú kí méjì ọ̀papọ̀ mọ̀ ní àyẹ̀bẹ́ẹ̀kọ̀ kí méjì ọ̀làwẹ̀ lẹ́nu tó lọ́ọ̀ bí alárẹ̀wò àlékún iṣẹ́ láàdá kọ́lọ̀ bó ṣe ní rọrùn ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون علينا مصائب الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحيتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم Thank you.